Tell me what you want. Tell me what you need. for me 401 on the clock, and it's Turaka Tuesday on the Road Show on Fresh 105.9 FM. A very good evening, and I trust everybody's doing okay. Introductions first. My name's Rolake, and as we do on Tuesdays, I'm going to be captaining the Road Show on Fresh FM from now till about 9 p.m. And we're going to kick off with Girl Talk from now till 4.45 p.m., at which point we'll switch things over, and the sports crew will take over and update you on everything you need to know about the world of sports. Don't forget to stay tuned for Let's Talk About It. That comes up at 5 p.m. on the dot. And Sayinka Ayefele and Eniton Olusegun Bamidele, that's EOBJP, will push it through from 5 till 7 p.m. At 7 p.m., we make way for the national news, first in English and then in Yoruba. Right after, I am back with you on tonight's edition of The Other News alongside Abimbola Olowu. And we'll do that from 7.30 till I say my thank yous and goodbyes at 9 p.m. So that's the full rundown of things to anticipate on the freshest FM FM dial today, 27th of of July 2021. I was going to go ahead in time, guys. We're in July still. I can't wait for August to come. But yes, enough about me. I trust everything's going according to plan for you. It's a Tuesday. The weather's shaping up. My ladies are in the studio. And in a short while, I'll do my introductions and you'll get to know the question of the day. But in the meantime, let's take a music break. Don't go anywhere. Don't touch that dial. Keep it on fresh.

like a bicycle and a boiler. Don't in my eyes, see my mouth, you don't feel love uh, uh. I tell cause I give you umbrella I don't feel in this together Give you my necklace, better Give you my last cash, better I show you my best friend, friend I thought we in this together Give you my necklace, better Show you my best friend, friend. Uh. I give you my last guy, you spend. Uh. Everything I do, I under, under, under 50, under, under, under. You know me, under, under, under, under 50, understand. That's the way you do me, I under, under, under 50, under, under, under. Oh, under, under, under 50, understand. All of my pants are busy by them. I don't mind, I picky condemn. I don't fight the uniform men. Oluwa can fix the problem. Uh uh-uh, uh uh uh. Thunder, thunder, fire that your reason. Where they give it to make you leave me. Thunder, thunder, fire that your reason. Uh, I talk you in this better. You demand the best better give you my last cash spend. Uh, I show you my best friend, friend. Uh, I thought we in this together. Uh. Give you my necklace, pendant. Show you my best friend, friend. Uh, I give you my last cash spend. Uh, everything I do, I wonder, wonder. And I feel under, under, under. You're the past 4 p.m. on Fresh 105.9 FM. Welcome back to <coughs> Girl Chat on the Road Show with Rolake. And as always, I've got my ladies in the building. It's a full house today. I don't know what's going on. We're all in like techno color. Me, I'm in yellow. Um, Dami's in, in another shade of yellow. Um, Sharifat is in blue with some floral patterns. Mary Gift in pink and patterns. And I see Banky B all the way back there, looking like an African <laughs> queen in a Adire play suit get up. Welcome, ladies. Everybody's in the building. So, in unison, Dami, Mary Gift, Sherry Fat, Banky B, what's going on? Hello. Good evening. <laughs> I knew Sherry Fat was going to giggle. <laughs> welcome, welcome. Sherry Fat was missing in action last week. She left us to go and solo enjoy Ilea mm. with the family. But we held it down, ladies, didn't we? Yes. okay. So, today we're talking about loyalty on the show. Hmm. And before the conversation started, if you're watching us on Facebook, you might have seen me gesticulating and the ladies, Dami eyeing me with one eye, <laughs> and Mary Gift wanting to school me a little, Sherifa judging me. <laughs> but we're talking about loyalty, and I, I asked the question like everybody often says, oh, okay, don't let me say everybody, that's wrong to generalize, but a lot of people would say, oh, it, it'll be stupid of you to inherit your friend's enemies. You, you ladies have heard that statement yeah. or saying before, right? It will be foolish of you to inherit your friend's enemies. Ah. Um, anybody that has sense will know that leave your friend to fight their battles. Do not, you know, fight their their fights for them. Yeah. So I always think about that statement, right? Because I feel like um, old school 90s. Okay, there are people that are older school than me, <laughs> but I grew up in the 90s, right? And I just feel like there's loyalty is a big deal, a real big deal for yeah. me, right? And when it comes to don't fight your friends' battles, don't don't become enemies with somebody because of your friend. It's always complicated because how much you know do you back your friend and how much do you just let them do their thing so i'm going to throw different scenarios the kind of scenarios i throw up myself to question my own loyalty and see what i'll do if i find myself in difficult yeah. in a difficult situation like that so the easiest one and the first one is always your friend's significant other is cheating and you know. Do you fight him? If you see him, do you fight him? Do you fight the girl he's cheating with? Or do you go back home and tell your friend? I'm going back home. Sherifat is the one speaking. Sherifat, you're going back home. Tell her. See how she said you <laughs> run. Let's take it there. <laughs> Um, well, the fastest means to get home because for him to be cheating on her in the first place, that means I don't want to be with a man that has the maybe likelihood of cheating honestly hmm. so if i find that kind of situation there is no point beating about the bush this this is what it depends on what my friend wants to do maybe she loves him she wants to talk to him but i have to tell my friend not telling my friend on my own part is like i already betrayed her yeah <laughs> damn will you tell your friend well i have to be diplomatic about this um, mm. at first i won't tell immediately then you see him again the next week again the entry hotel again. the same okay if if i'm um, actually if i talk to this guy i might just you know confront him and want to ask why you are doing this and what's happened between you and my friend is there anything wrong so if he doesn't give me anything reasonable i might just maybe after or sometimes i might just chip it in during our discussion just to see how my friend's going to handle it because I don't want to break anybody's heart by myself. I want that to see it for herself and be satisfied with whatever she says. Mary, give to you. Tell your friend. Well, this is a tough one. It depends on the relationship. Your friend, yeah, my friend. friend. Your friend, my, not my, acquaintance, my, not colleague, mm -hmm. not yes. friend from church. Your mm -hmm. bosom my, my bosom friend. Yes, I will tell her. I'll tell her. I say, babe, check your guy. I'll tell her that. I might not elaborate, but I'll tell her. Then it depends on my relationship with the both of them. If the guy is someone I think is reasonable, I'm confrontational. I might not do it immediately, but be sure I will eventually come out and tell you, you've been behaving strange. What's happening? Have I done something wrong? So I will tell him, what you're doing, young man, is wrong. Don't hurt my friend. Oh, okay. Yes. I'll tell him the first time. I'll tell him the second time. If he doesn't stop, I'll hint my friend after I've told him oh, so mm. that when he gets home, he will know that this babe didn't just tell me or she didn't just confront me. I won't give her the full gist, but I'll tell him the first time. If he doesn't stop the second time, I'll give her the full gist, but I'll most definitely I will confront him. He, he ain't go. He's, he's not going to escape it. Banky B is here too. Will you tell your friend? I will. I will tell my friend okay. because she's my very I'm actually quite surprised. Yeah, really? I will. Yeah, I will tell I'm her so that she can know okay. how she plays the game. Mm. Yeah, mm. it's all a game. Okay. So she can know her <laughs> stake and know where she stands. So, so I will. So you see, because her. a lot of people. Because I have. Okay. Women are not loyal, right, to each other mm -hmm. per se. And before I ask you ladies this question, I actually thought you were going to say no. You won't say. Um, I expected Dami's answer because that would have been my answer. To, I'll be diplomatic. But something in me says, what I like is what what I wouldn't want to accept is yeah. I mm. wouldn't want to do that to you, right? Mm -hmm. So mm-hmm. would I be devastated if I found out that four of you knew you. and none of you told me? I would yeah. be devastated. Yeah. Very. So I put myself in your shoes, and that's the only reason why I'll be tempted to say. Mm -hmm. Now, I have another way of handling it, which might be the coward's way, which is I might just avoid you and your man yeah, <laughs> yeah, yeah. If I feel like this is something that I don't want to see, I don't want to be a part of, mm -hmm. and I cannot fix. Your best friend like your friend, oh, friend. No, <laughs> no. Like your, you I think that's, more, I, that's more dangerous. That's, yes, you really can. If you, if you, it's hard. I might have to say, but maybe after I say, I'll disengage. But for you really a while. love her. But you I know love you her. Love I'll her. tell her and then disengage because, like I said, it will be hard for me. Yeah. If you don't tell me. Yeah. But a lot of people listening right now saying, mm. but I understand that you have to be diplomatic. Like Dammy Dami yeah. said, I don't want to mm. break anybody's heart. I don't want to be the bearer of bad news. but I still feel like all those things that I'm feeling are selfish. Mm. What's most important is that my loyalty, right? I'm being honest with my friend. Or are we wrong? Well, we let people on, that are listening to us decide. <laughs> so my next scenario for you. So you've answered that question mm -hmm. of where your loyalty lies. You're not going to keep quiet. You're definitely going to tell yeah. your friend. Next one is this whether you're a man, a woman, if you're listening to us at home right now, we want you to put yourself in these scenarios that we're sharing. We're testing loyalty, right? And the statement of the, statement that people make when they say don't fight your friends battles and don't become enemies with somebody because your friend is an enemy with that person so somebody cheats your friend not cheats or no not in yeah. an intimate sexual okay. way mm-hmm. maybe even business transaction money that they borrowed they begged they had to do a lot to gather for this business and it's somebody that you see an acquaintance some guy or babe that you guys know. Mm -hmm. So if it's a woman, maybe she wanted to buy wigs and we're going to share a container. If it's a guy, maybe he said there was some deal and your guy friend, you know, puts his money in and this guy scams him and just, you know, messes everything up, right? But you guys still see him because it's a small world. You get the opportunity to be on the panel that decides whether or not people get a contract and this same guy, the scammer, his his um, contract proposal. His proposal lands on your table, and you can make a decision. And you remember, is that not the guy that scammed Mary mm. Gift? not emotional cheating, not physical, nothing. This is just business, you know. What would you do? Hmm. First of all, you're mad because your friend went through a lot. People yeah, were disgracing yeah. her. Those loan companies were texting people everywhere. <laughs> Mary Gift is wanted. <laughs> and you know, you guys have seen those <laughs> texts, right? Yeah. It became really messy. And this guy is still working, looking like nothing happened, no repercussions. And then he comes, he wants proposal. Would you let him have that job, that I'm, mm. contract? I'm not being mean, but no. Okay, that's Sherifa speaking, no, guys. Yes, because one, I don't want to put my own because I'm on the panel of that thing. That means I'm a shareholder or maybe a very strong stakeholder. Mm -hmm. I don't want to risk, you know, giving such a person because I might not. Okay, it's okay to say you don't want to judge people or something, but this person is my best friend and most likely I was with you all through the process of, you know, the whole thing. I know about everything that happened. So giving you the job is like saying, oh, let me try this person when I know that you are very likely to be a scam. Hmm. So definitely, I'm not giving you. And also because you cheated my friend, you have no way. <laughs> Dami, what are you saying? Well, I would like to sit on the gunpowder. So uh, <laughs> yes, I can't risk that because it. it's it's it's obvious that this is who you are. So mm -hmm. why would I want to risk <laughs> trying to have any business transaction with you when you obviously did same to my friend? <laughs> You can't get that proposal. I'm not being mean. No, I'm just being real. Uh. <sighs> it seems like mine is always the toughest. okay, I think for me, being on that panel and knowing fully well that this guy has a character flaw it's possible, like Sherifat said, giving people second chances, but you need to earn it. So what I'm going to do, I probably might not outrightly say no. Okay. But I will throw it at you. In fact, as a matter of fact, I'm sorry if it's a bit embarrassing, mm -hmm. but I'll throw it in front of the panel. You cheated my friend. Have you made amends? Can you give us proofs? Can I call her right here? She's even, I have, yes, yeah, I like it. I will make I will make him feel like he's going to freeze and mm -hmm. enter the ground because truly, yes, some people have really bad pasts, but some people also still make up. So if if peradventure I just have this let me give him a chance. Let me yeah. give her a chance. Oh yeah, but he's gonna pay. Okay. Oh, I ain't gonna give him that chance without him paying. You in front of the hope. I'll let them know this is the only one thing I have against this guy. If he comes in qualified, he can get the job done. He comes in comes in with a CV, he has all the skills we require. It will also be stupid to let someone who has all assuming he's the only candidate who has all the skills we okay. want. I'll throw it out. This is what you did two years ago. What have you done to make amends. And if his answer is not sufficient, then he ain't getting. We will call job. another recruitment agency. Yes, use the door. <laughs> Thank you. What you say? My uh, based on the past experience with Guy, mm if it's if I'm just the person, if I'm the one that has the the key to him getting the job, mm. I won't give him the key. <laughs> but since I'm not the only one on the panel of judges, yeah. so I will let the other judges decide. Okay. Do you get? But he won't but get your vote. If it is me, he won't get my vote. Okay. He will not. Fantastic. So that's two for two. I've shared two different scenarios yeah. now. So this is the third one. Mm. Again, mm. <laughs> your friend meets this guy he promises marriage everything's going nobody's perfect in relationships so i'm not saying your best friend is perfect too mm -hmm. she has her own comma comma mm -hmm. but overall as we do when we listen to the matter and we judge this guy is the one sha he's the one that is guilty and if you're a guy listening i'm sure that happens in your male circles too okay. you know your guy yeah. will come and table his bro babes code, matter bro code, yeah. bro code yeah. exactly <laughs> even when you hear your guy is messing up and you hear how the babe too messed up last last last last is mm -hmm. the mm-hmm. babe that messed up yeah. you get your guy you <laughs> should forget She's it not supposed to do that. you get but fast Sherry, but you have experience you know <laughs> <laughs> you are part of the people that will be telling the guy that she's not supposed to do that you know so we all get like that right we just turn our vision and want to support our person so your friend has moved on she's met another guy or your friend has moved on he's met another babe he's in a fantastic relationship and then somebody else you know maybe an acquaintance at work comes to you and says, "Oh, I'm getting married. I've just met this guy. He's incredible." You ask, "Has he proposed?" And she says, "No, but things are getting really serious." And she starts talking about the guy, and then they bring out the picture, and it's that guy. Hey, you know way. that one that made our friend cry. <laughs> would you say anything? Roller coaster. <laughs> Or, or, mm. or would you just? Mm, she'll meet her when she gets there, ah. kind of thing. Seeing ah, as this new girl is not as close to you as your <laughs> friend, you say, hmm. ah hey, <laughs> what is there not to say? I ah, would say. What would you say? That but, but the truth is, I since it's relationship, sometimes it's just <laughs> watch and take Mm. It's, it's a game, like Banky said earlier. It's a game it's a 50 50 thing. It depends on the girl, too. If she knows how to play this game very well, and here I can just say, This babe, see, this guy, she did my babe like this, like this, like this, like this. Watch out, though. Hmm. Anything you want to do, plan well. Hmm. Hmm. Don't follow, just stand, you know. Hmm. But if it is somebody who I know is very fragile, cannot really handle such a situation, I'll just tell you, okay, this guy did this. And from the look of things, from my own calculation, is actually at fault and he really did bad. So I would, I wouldn't want you to go into the same thing. Just withdraw. I'm going to stop right there and I want to mm. reverse all the questions I've asked you and put yourself in the shoes of the best friend now. So it's you. And now that guy that broke your best friend's heart has come to offer you a job, would you take it? a oh, life-changing job. This money is just bananas. You're going to be earning in dollars, soft working hours, all the perks, I'll everything. Take it I'll and spend the money with my babe. <laughs> We are. Can you see life? Yeah. How will, how do you think your friend will feel? Feel. Okay. Would you tell her first of all? Yeah. that, ah, your ex is offering me this mm-hmm. job mm -hmm. XYZ. A job. I'm not getting married to him. This but this is the same guy that you wouldn't have given a job. job. Now you can take a job from him. Uh, I just scam him. yeah, no, no, make him understand on. that hold you know on. he effed up. So we're just trying to make him understand he effed up. So your loyalty, money can sway it, no, Sherifa. No, Pretty much, because if I'm not going to give you the job, I'm not going to take, the job it. from you as well. Wow. Oh yes, definitely. Yeah. I, I, well, the principles apply now. If, if, if it's a car, I don't care. The money, it will come back to me. I actually stand with you on this one ain't It will come back to me. I won't well, take it. In all sincerity, because there are bigger things than money, yes, right? If yes. I feel like you're a nasty, dirty person, person. I don't want to. I don't want to break bread with. That's not the only job in the world. Qualified for the job. There are other it's jobs not the only job in the world. There are other jobs. It's my dream job. There are other people that can offer you that position. This job we're talking about is it like the manager or something, or is just you know sharing the opportunity with me? I'm trying to get the job. No, he's giving you the job. Calls you out of the blue after the breakup, you've not heard from him for a while, and just cause mm you have the blue So, "Oh, Sherifat, I know you did mass com. There's this fantastic opportunity at this international news agency. International You're gonna news agency. That's different. No, I'll different. I will apply. I will apply. Okay. Eh, but you can that's give it. I will take the job. I will take the job. I will take the <laughs> job. I will take the job. Okay. <laughs> Silence. One Thank you. Uh-uh. <laughs> I uh-uh. I I sounds pretty tough but I won't take. I won't take it because I, can't even stand him in the exactly. I can't stand. But him. I can't stand him in the first place. Face now. Ah, ego, so. ego. He just calls he just calls ego pride. Are I'm not going to respond to him nicely. Of but you take the job. But I won't take the job because hmm. he will keep on rubbing it in your face. Maybe our pride is misplaced. You and I's <laughs> pride misplaced because it looks like the Nigerian pride and loyalty can be tainted with money. Ah. Zero eight zero thirty two thirty two. Ten five nine zero eight zero double seven double seven ten five nine. <laughs> My point is this um, what I don't want, I don't want to, what I won't do to you, I don't expect oh, you to yeah. do to me, what I won't accept from you, um, vice versa, right? So if I think you without using an expletive on the show, I won't want to mess with you in any, way, regardless of money. In fact, it's more insulting that you think that money is what will make me all of a sudden talk to you. Mm. Yeah. Walk forward. Like there are plenty money. helper uplifters in this world. We'll meet another one. Yeah. Hello, yeah. let's take our first call. Hello, good evening. Call us back if you can. 080-3232-1059. And also it makes you a hypocrite. No. You no, wouldn't no, take no, you wouldn't give him the job, but you take the job. Mind aspect back later. My own kind of relationship is the fact that oh, say all my exes were still very cool so it's possible that my friend had even forgotten about her and they've even moved on. If she says she's, not moved on, if she says she's even, on, even at that, I will speak to her. And of course, also, this guy girl talking now. about, this girl is my best friend. I'm definitely going to talk about it. Okay, so and then when you talk, it. I say, okay, it's okay. I can't stand in your way, Sherifat. If you feel like it's the right yes. thing to do to this, take this oh, job, no, take no, no, it. That's the answer I'll give you. No, but I answered that your best friend. I don't say I'm not supporting. That means they're still very pained and I won't want to hurt you. So what would you do then? What would you do then? Now that you know I'm still pain, what would you do? <laughs> that's all I wanted to establish. Yes. No, if you, I mean, do what makes you happy. That's mm -hmm. ultimately my rule in life. Your friend yeah. will get over it, and if she really loves you and she's your best friend, she will see that the opportunity is good for you. Mm -hmm. Because I won't take it doesn't mean you shouldn't take it. But really, I won't take it. <laughs> Let's take Hello, good evening. <laughs> oh, yes, hello. Hello, hello, hello. Please reduce the volume of the radio. Thank you.

good afternoon. Hi, good evening. What's your name, please, and where are you good, calling from? Good evening. My name is Mohamed. I'm calling you from Bodija. Hi, Manuel from Bodija. Welcome on the show. Let's have your contribution. Yeah, I just, I just want to contribute. <laughs> Okay. This mentality we're talking about, hmm. this is what we need to change in Nigeria. Hmm. I don't know if you understand me. I don't. Please what explain. Can, what, what, what, we can, what we cannot take, we're trying to offer it out. Hmm. What, we, what we cannot offer, we're trying to take it. I don't know if you are trying I to do. get my point. I get you, bro. So, so that's what I'm trying to say. Thank you. Thank you very much. I appreciate you, Emmanuel. I hope that Banky B, Sherifat, and Dami, and uh, hmm. Dami are feeling bad right now. After what you are not feeling bad. I guess we're having different scenarios to this. Ma'am, could I, hmm. could I, add, gift, could I put, add a caveat to that? I think for me, it's an issue of pride, number one. Yes. Then, if he comes, this is the caveat now, if he comes sincerely sober, mm. apologized, mm. mark my words, mm. groveling mm. before my friend, I'm sorry, because he really needs my skill. My friend would have to tell me, babe, do this stuff. But yeah, hold up, because there are some of these men that they just want to make you feel like, hey, I have the money. What do you exactly. Like, I can buy you. You can't buy me like that. They can't talk to me like that. They can't come to me like that. Of course, I'm suspicious of you guys. No, no, because no, no, if he comes to you that way, this, if he comes to can't. you that way and then says, "Oh, I'm not coming to you that way," remember the offer is at the back of your mind. Yeah, that's why you're engaging him in the first place. This so you might be inclined to excuse a lot of things because you want that international. If, if any guy comes killing me after a while after breaking my friend's heart you know of course you can't come here and start saying eh I've, it's not possible now you always want to become like sorry I, I, I saw an opportunity i think you like so my answer my immediate but what answer, if you still what, what if he's not sorry call mary gift first talk yes. to me about it yes let's take another call why are you calling me i don't know he's your girlfriend hello. i know now yeah. hello good evening Hello. I'm Labisi from Iwo Road. Hi, Labisi from Iwo Road. Welcome on the show. Nice to have you here. Let's have your contribution, yes. Labisi. Actually, actually, as regard the first question, hmm. I'll tell my friend. Hmm and the second one, hmm. <laughs> I won't give the guy a job. I, actually, I will. I will make sure I kind of convince the other judges not to. To not to give the give the guy a job, right? of course, I'll tell him. I'll tell them everything that happened. Will you accept and a job from him? I, oh, I would not. Definitely, I will not. <laughs> Thank you, Labisi. We appreciate you. Like Thank I'm you confused. so much. I'm very confused. Honestly, I'm confused. Do you know what? I'm in another You know why you're confused? Because these situations, right, are not things that we can judge the way we are judging today. Yeah. Right? It's literally on a case by case basis, mm -hmm. on a friend by friend, on a scenario by, scenario. scenario exactly. But just, I wanted us to have the conversation because generally, I think that a lot of people's concept of what loyalty is is actually warped, right? Yeah. So so you might think that I'm being disloyal by what? Not letting you be friends with my enemy. I don't understand. It's like the act of war. How are you friends with me? <laughs> I don't get it. But some people say, uh, so that statement in itself, don't be enemies with your friend's enemy, in itself, I find it to be a contradiction. I don't know. But maybe not. Because some people say, oh, you might stand in your own way and miss business opportunities that way. And I think really, is that how the world works? Is that how God works? Like, I don't know. So we're discussing it so that we can know. <laughs> Hello, good evening. yeah, good evening. Yeah, Hi, Ahmed. Welcome. Nice to have you on the show. yeah, good evening, ladies. Good evening. Good evening. Yeah. Regarding the last question, hmm. huh, ah. loyalty never be tested Amen. May our loyalty never be tempted. Amen. Amen. A lot of people will say, sometimes you want to stand in between that. But for me, I think it's better for someone to stand for the truth. Yeah. In as much that the person that are your friend, your best friend, hmm. and you should be able to stand for your friend. And yeah. I believe that when you share the same happiness, even if your friend sad. You always share it with your friends. Mm. And you should always stand for your friend. You shouldn't take sides, things because of the money because you can buy you over like Mary Gibbs said. You should not allow that. So in that scenario, you should call your friend. and just listen to what your enemy said that your enemy wanted to buy me up. Call the person call your best friend in front of the person that offer you that job. Hmm. That this guy just want to buy me or me. I'm not going to take that. And well, regarding other question, hmm. you should be able to stand for your friend, irrespective that your friend is in the right position, right path. The person became your friend, and you married. Are you trying to someone your friend, husband or wife became? is on the person, you should be able to control the person first, fight from your friend behalf, and later, if the person refuses to change, go and tell your friend, husband, or wife. That's it for me. Just stand the truth. Okay. That's the best thing. Yeah. Thank you very much. Thank you so much, Ahmed. I appreciate you and your contribution. 08032321059, 08077771059. That's a serious prayer that Ahmed gave. Yes. He said, May our <laughs> loyalties never be tested. Hello, good evening. Hello. Okay, you can call back. The network doesn't seem to be cooperating. In fact, let's take a quick commercial break. When we come back, we'll take some more calls. And if you have comments for us on Facebook, you know what to do www.facebook.com forward slash Fresh FM Ibadan. This is 105.9 Fresh FM. We'll be right back person we no dey shame wey no dey fear to show e sabi news level na better things they follow Instead me they dem talk say cockroach na brown dem go talk say oh it's expert for me <laughs> better things they follow person where they give heavy gbosa Go add bass boost back to person wey wan give them boost. <laughs> better things they follow person where no condition fit end the flenjum because to flenjum na the cocoa and if it happen anywhere better things they follow person where fit jollificate with only smooth and better gbedu better things they follow person where no dolly dey dictionary person where no coffee kill itself. Now it makes Smooth Chapman is summer your life with correct flavor, eh? It go make your life poof. So if you think Chapman, may you drink Smooth. Have you heard about this new talent contest called Swipe a Tune? No. Hmm. Did you know you can enter your song for a chance to win from a pot of 20 million naira? What? How? All you have to do is download Swipe a Tune from the App Store or Play Store and follow the rules to join the contest. I beg, help me spell it. It's S W Y P A T U N E. Swipe a Tune. Entries close on Sunday, the 4th of July, 2021. Swipe a Tune. So you the beat. iyọ̀ Dangote ni o iyọ̀ tó ṣara lóore. ó tún ní iodine tó bá fẹ́ sọ́jà tó dára iyọ̀ dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. nítorí náà fi iyọ̀ dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ dangote. Babe, that girl must be using something. hey, ah, eh, Berry, what kind of something? You to see how she's always smiling, displaying her 32. Yakuku writes, right. I know her secrets. I know what she's using. She uses it twice a day. Eh? Tell me her secrets. Hmm, I'll give you a hint. A B Z. ABZ? Yes, ABZ is the secret. Close Up contains antibacterial zinc, ABZ, which gives you three times more freshness and three times more protection. Better than your regular toothpaste. Now you know the ABZ secret. Eh? The new Close Up is her secret. Everybody must hear. Uh uh, you can't keep a secret. New Close Up with antibacterial zinc. Triple the freshness, triple the protection. Dem see your ginger. Now Pepe dem style show dem say you sabi your legwork moves. Beba there! Gide as e dey hot with extra spice. Oh shit! Yes, with the confirmed taste of bold ginger. <sighs> show them your ginger. bold ginger not the confirmed soft drink We get spicy taste that keeps you refreshed. bold soft drink also dey for orange tropical and bitter lemon flavour for all your jolliment. jollyment. bold ginger show your ginger. mami èyí ká gbá bọ́ọ̀lù yìí mami èdè bá mi ti kẹ̀kẹ́ mi mami ó yẹ fokùn yìí mami èyí ká ṣe bójúbójú o mami èyí ká mu Twisco ẹ nílò ẹ̀. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. iyọ̀ Dangote ni o iyọ̀ tó ṣara lóore ó tún ní ayọ̀dáì iyọ̀ dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára. nítorí náà fi iyọ̀ dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ Dangote. Fresh 105.9 FM. Invigorating. Roadshow. Roadshow. With Captain Raleigh. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the real. Tonight's gonna be a good night. Since you've been gone. Music, Music make you feel good. This is 105.9 FM, your feel good radio. Mud, mud. It's longer, As long as the Hennessy for my cup, we never finish. But in I feel I go talk and finish. See, girl, if you give me one minute, I convince you I am that confident. Been waiting on you for a couple minutes. No make a room, I can they see me finish. Tell if you won't give me one minute, till I convince you I am that confident. Mm-hmm. I convince you I am that confident. Yeah, mm, I convince you I'm that confident. Yeah. I convince you I'm that confident. No my makuru they see me finish. I convince you I'm that confident. Something on my mind. To make I do it one time. Got some liquor and wine. In my head, oh my God. Tell me if you like. So maybe we'll step outside. We can go right outside in the night time. Ain't no what's be, ain't no what's it go. Look, I give you up, those I'm missing or something. It goes sweet you like when I'm missing, got nothing. Uh, ah, now you know what's it be, now you know what's it go. Look, I give you up, those I'm missing or something. It goes sweet you like when I'm missing, got nothing. Excuse me, please, my sister. Girl, I've been talking to you, you know, saying that me, they are gone now. And I want to be your mistress. I just see your face on top my radar. I want make we jam jam. Girl, as long as any money plenty, I go ever finish. But then again, enough is spend I finish. This kind of love, I am never show you finish. do Not see me finish because of the vibe I come by. Our bodies are done, they comply. She make me shout so oh, divine. Aye aye aye aye. But as long as the see for my cup, we never finish. But in I feel I go talk and finish. See, girl, if you give me one minute, I convince you I am that confident. Been waiting on you for a couple minutes. No make a room, I can they see me finish. Girl, if you will give me one minute, girl, I convince you I am that confident. Mm-hmm. I convince you I'm that confident. I convince you I'm that confident I convince you I'm that confident No, my cool, my cool, they see me finish I convince you I'm that confident on the clock, that was Buju alongside Savage with Confident on Fresh 105.9 FM. My studio lines are blazing back to back. Let's dive straight in. Hello, good evening. Hello, good evening. Hi, good evening to you. What's your name, please, and where are you calling us from today? My name is Azara. I'm calling from Oyo. Nice to have you on the show. Welcome. Let's have your contribution. Yeah, actually, the thing is loyalty lies first Okay. So I would say for the first question, hmm. I'll try and warn the husband first. Okay. Then see his reaction. If he does not yield or change, then I'll tell my friend. Okay. For the second one, hmm. someone that cheats financially, mm. <laughs> that one has come. So <laughs> when it comes to giving him contracts or mm. or job, I would definitely not give it. Hmm. And if if the if the decision is all on me, yeah, I won't give in. <laughs> okay, <laughs> I appreciate because, your yeah, yeah, yeah. The third one, I will not take the job from him. You won't take the job. Okay, thank you very much. Rubbing it on my <laughs> face. Mm -hmm. Mm -hmm. Yeah. Mm-hmm. Thank you all the way from. Okay. I appreciate you and your contribution. Every time people say they won't take the job, trust that I'm eyeing and judging <laughs> Dami, Sherifat, and Banky B. I but, told you oh, earlier that it depends on the approach. Whatever yeah. approach, <laughs> whatever approach. Hey. This is somebody it that depends on the approach. Really, you are saying that oh, it's part of a what's it called loyalty it's part of the board or whatever i'm mm. going there to prove my own exactly. worth not yes, because i want am to work under him it, if he's sharing maybe on whatsapp he's sharing me a bit okay we have a colleague in this office samson akindele that always says that people get jobs through two ways right connection or what's the other one he uses two ways right mm -hmm. so this job without this guy you will know about it and you won't get it mm -hmm. i'm saying this i'm saying this you're trying to find excuses <laughs> because you want the job to this thing. Let's take another call because of time. Hello, good evening. Hello. <laughs> Hello. Hi. Good evening. good evening to you. What's your name, please, and where are you calling from? Okay, you can call us back, please. Hi there, good evening. 080-3232-1059, Those are the numbers to dial if you want to participate on the show today. We're almost out of time though. Hello, good evening. Hello, good evening. Good evening to you, sir. Welcome. Your name, please, and where are you calling us from? Emmanuel from Olunde. Hi, evening, Emmanuel. Ladies. ladies. good evening. good evening. <laughs> yes. Yeah. Um, as for me, mm -hmm. maybe because I'm seeing it from the angle. Okay. I am a guy. Okay. I feel guys are more logical be careful what you say, Emmanuel. Be careful what you say. Be careful what you say. <laughs> you say guys are more logical. Be careful what you say, please. Okay, go okay. ahead, sir. Go ahead. Okay. Um, my my my apologies. Okay. <laughs> um, my as for my guys, there are two ways to to the first um, question. Okay. I it's, it's either I am I would give him normal body language. Most times, yeah, I don't need to be vocal for him to get some points. Hmm. And for the job, man, it's a few words though. Okay. I'll get the job. Oh. But would you give matter. would you give like, her the job if you were the one if you were the one offering if she came to yes, you? I will. Okay. I will because I feel there there are rooms and every anybody is subjected to change. Okay. It's very possible what happened in the past might be something we really don't understand. Okay. I might not really have full knowledge of. But when it comes to a job, okay, this is life changing. Mm. I feel okay if I am doing this, um, it should be reciprocated too. Okay. okay. I have that offer. Nobody is my enemy, even <laughs> maybe because I still I still interact with um, okay. people I've had relationship with in the past. Okay. So I just feel for the job, I would get the job. Okay, thank you, Manuel. I appreciate you. Unfortunately, the ladies and I are out of time. In fact, we don't even have time to say bye, oh. so we're going to say bye together. Thank bye. you very much. Bye. Join us next week, Tuesday. Bye. This is Fresh 105.9 FM. was in the building and Fresh Sports, the evening edition, is up next. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Iyọ̀ Dangote ni o, iyọ̀ tó lóore. oúnjẹ tó dára. iyọ̀ Dangote ni iyọ̀ titun ṣe tó ní iodine tó ń ṣe ìrànlọ́wọ́ fún ìdíwọ́ àìnító iodine lára nítorí náà fi iyọ̀ Dangote ṣe oúnjẹ aládùn aṣaralóore tó ń ṣàtìlẹ́yìn ara pípé ẹbí rẹ̀. ra ojúlówó iyọ̀ ra iyọ̀ Dangote. capsule ju capsule lọ ẹ̀yin ènìyàn mi o ibùkà capsule ìrora ò lẹ́nu níbi tí ibucap capsule wà ibucap capsule ní gbáǹkọ́ gbì lọ́pọ̀ mẹ́ta agbára nínú ọ̀kan láti gbá ìrora àti ìgbóná wọlé ní wàrà ṣíṣà ibucap ní paracetamol caffeine àti ibuprofen nínú ibucap tó ní agbára ìlọ́pọ̀ mẹ́ta nínú ọ̀kan ó lágbára ju ìrora lọ. ibucap capsule ibucap capsule. lẹ́yìn ọjọ́ mẹ́ta tára rẹ̀ ò bá yá lọ rí dókítà rẹ̀ o Shalina Healthcare Limited ló ń ṣalágbàtà ẹ̀. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Quite a beautiful afternoon, ladies and gentlemen. Thank you so much uh, for joining me once again. I feel so much excited to be back on your radio station to celebrate uh, the world of sports like never before. Uh, Fresh Sports uh, is the program, uh, second edition for this beautiful day. The radio station is Fresh FM 105.9. And just like I mentioned yesterday, uh, this is not the Team Nigeria of all radio stations. Uh, this is the Chelsea Football Club of all radio stations stations in Nigeria. In case you are listening to my voice uh, for the very first time, this is the voice of your Radio G. My name is Bola Hon Olalere the energetic and vibrant trailblazer, the voice you can trust, and of course, the voice you can rely on when it comes to preaching the gospel. Uh, according to the word of sport, and talking about preaching the gospel, this evening we continue to celebrate. Uh, the updates concerning the activities uh, coming from Tokyo, the venue of the ongoing 2020 Olympics game. Uh, more troubles for Team Nigeria following the exit of Haruna Kodri in the table tennis event, and of course, the defeat to the D Tigers this morning. The badminton pair of Anu Oluwapo Okpeyori alongside Gonin Olufia has produced another defeat for Team Nigeria. This morning they lost their last group game to the Russian Olympic committee right there at the Tokyo Olympics. From transfers, uh, Chelsea have started official talks uh, with Sevilla for Julius Conde. As a matter of fact, Julius Conde has agreed personal terms with Chelsea. We celebrate other transfer stories as well as look into some preseason games set to go down this evening. Uh, so no time again to waste time. Let's begin the program by celebrating news right here in Nigeria. MP Bielefeld to be precise. All right, Boma Inyaye, the commissioner for youth and sport in Rivers State, has confirmed that the management of Rivers United has officially written uh, to the LMC over the ineligible player uh, Jigawa Golden Stars uh, used in the match 34 games uh, that was played in Kaduna. the game between Pride of Rivers, talking about uh, Rivers United and Jigawa Golden Stars, ended 2 goals to 1 in favor of Jigawa Golden Stars. And of course, it was reported that Jigawa Golden Stars uh, featured uh, Christopher Richard in that particular game, uh, despite the fact that uh, he was not eligible to play, having accumulated uh, five yellow cards. And of course, according to the rule, uh, talking about the LMC guidelines for the league if it is established that the team intentionally featured a player who had earlier received five yellow cards and red card or red card before the match in question, the affected team will lose three points and three goals uh, to its opponent, Boma Inyaye. Talking about the Commissioner for Youth and Sports and River State has called on the LMC to do justice to this particular petition they sent today so as to restore uh, the club's confidence uh, in the league. If Jigawa Golden Stars uh, is found guilty, they will be stripped of three points and three goals, which would definitely be to the benefit of Reverse United. Jigawa Golden Stars are 16 on the log with 39 points. If they are found guilty, uh, they will drop to 18 point. They will drop to 18 on the log with 36 points. While of course, uh, Rivers United they are fifth on the log with 62 points. Okay, with 59 points. If they get to benefit from the three points and three goals, they will automatically move to the second position with 62 points, five points behind leaders Aqua United, and three games to go. Fingers crossed, the final decision now lies on the LMC. Still celebrating news coming from the MPFL uh, chairman of Yimba International, talking about uh, Chief Felix Anyasihago, has vehemently denied the claims made by MFM regarding the alleged attack and intimidation of referees in the last Sunday, March the 35 encounter between the People's Elephant and the Olukoya Boys uh, right there in Aba. In a statement signed by the media officer of MFM, talking about uh, Olawale Kodri, NFM claimed they were attacked in Aba at the stadium, adding that Felix Anyasehago, the chairman of Eyimba, was also a party to the attack. The media officer claimed Chief Anyasehago and his officials assaulted and harassed the MFM football director, talking about Barrister Davidson Adejuwon and the team goalkeeper Adini Bamidele, even before the commencement of the match. And as contained in the press release, the media officer claimed 30% capacity of the stadium were filled up with supporters of Eyimba as against the LMC rule that no spectators should be allowed into the stadium. The match officials were also put under all sorts of pressures by Chief Aniasi, according to the MFM media officer. Olawale Kodri. Well, of course, uh, Chief Felix has, however, refuted the claims. Um, reacting to the allegation, he rebuffed the story and labeled it uh, a blatant lie. He has told MFM to produce evidence uh, that they were attacked in Aba over the weekend. Chief Felix Hago has also promised to tell Nigerians about what really happened in Aba during the march. Away from Nigeria, let's go straight to Abidjan, Cote d'Ivoire, the venue of the ongoing CAV Women's Champions League qualifier. All right, Rivers Angels are attempting to become the first Nigerian team to ever feature in the maiden edition of the CAF Champions League, which will be going down later this year in Egypt. The of Rivers will have to win the Ravel Zombie qualifiers in Cote d'Ivoire to secure a spot in Egypt. Don't forget, they took a giant step towards winning the qualifying series by claiming a two goals to nil victory over Asanka's leader of Ghana. They will be playing their second second group game today against AS Police the Niamey of Nigeria Republic. Edwin Okona is the coach of Rivers Angels. He said after winning the first match, uh, they have more confidence and, of course, more opportunities going into the second game. Ladies and gentlemen, let's listen to the voice of Edwin O'Connor speaking ahead of the game uh, set to go down today against AS Police from Nigeria Republic is our last workout before the match. They need to know. And much as I can to See how to correct those things that happened in our last match. The, po- the police machine is not a pushover. We don't have to sleep, we don't have to relax. We have to fight to the final whistle. That is what we are doing now. So I think we are up prepared to make Nigerians proud. I'm happy because there's no injuries. All right, there you listen to the voice of Edwin Okoni, coach of Rivers Angels. A win over AS Police later today will take Rivers Angels to the semi final of the Waffle B qualifiers of the Women's Champions League. Away from Nigerian football, let's go to Tokyo, Japan and celebrate updates coming from Olympics. The hope of Team Nigeria in the badminton doubles event has suddenly become an illusion. Anu Oluwapo Okpeyori and Godin Olufia are the ones representing Nigeria. talking about badminton doubles event. Uh, don't forget, uh, they lost their first and second game to Japan and Denmark, uh, respectively. This morning, they lost uh, to Team Russia, and of course, uh, they were defeated again this morning uh, by Russia Olympics Committee. The Russian proved to be the better side um, with 2 new victory. The defeat means that Team Nigeria in the badminton double has finally crashed out um, after losing all three games. Unfortunately, the situation is not getting better. One of course, Dorcas Adeshoko talking about badminton singles event is the latest team Nigeria to crash out of the Olympics. She lost this afternoon to Anse Young of South Korea 21 to 3 by 2 a.m. tomorrow Wednesday. The D Tigers will be in action talking about their second game against Germany. The Minister for Youth and Sport has urged the Nigerian men's basketball team uh, to pick themselves up and, of course, bounce back uh, to victory. And don't forget, uh, they were beaten by Australia in the opening game, but of course, they have another opportunity to beat Germany at exactly 2 a.m. Ladies and gentlemen, celebrating uh, transfer stories. Uh, uh, just before we go, Chelsea have opened official talks with Sevilla for Julius Conde. Negotiation is ongoing between Chelsea and Sevilla. Julius Conde has also agreed personal terms with Chelsea until 2026. Toby Alderweireld has left the uh, for Al Duhai SC right there in Qatar. Ladies and gentlemen, this is the best I can take break uh, for the second edition of Fresh Balls on this particular day. Join Kenny tomorrow for another coverage of Tokyo 2020 Olympics and many more right here on Fresh FM 105.9. Until then, enjoy the rest of your day. Stay out of trouble. My name is Bola Hon Olalere. Thank you so much once again. I am out of the studio. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ohun rere á máa jẹ́ ti tàwọn tí ìpadàbọ̀ wọn gbóná jọjọ. Ṣé ẹ tún fẹ́ gbọ́ ohun rere á máa tẹ̀lé àwọn tí àyè tàbí ìgbà kò dí àkókò ìdùnnú wọn lọ́wọ́ ní ìgbà kankan nítorí pé ìgbádùn ló ṣe pàtàkì ló sì ṣe kókó kì í ṣe agbègbè tí ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ohun rere wà fún àwọn tí ń béèrè àríyá pẹ̀lú smooth àti orin aládùn ní àkọ́tán ohun rere máa ń ṣe àwárí àwọn ọ̀dọ́ alákìtiyan léyìí tí smooth chapman mú kí ayé wọn ládùn kó lárinrin pẹ̀lú èròjà ọ̀dọ̀ smooth chapman aṣaralóore gbèrò nípa chapman mo smooth. Guys. guys, have you heard about this new talent contest called Swipe a Tune? No. Hmm, did you know you can enter your song for a chance to win from a pot of 20 million naira? What? How? All you have to do is download Swipe a Tune from the App Store or Play Store and follow the rules to join the contest. I beg, help me spell out. It's S W Y P A T U N E. Swipe a Tune. Entries close on Sunday, the 4th of July, 2021. Swipe a Tune. So you the beat. Eh, star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ eh, mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. When malaria won't show power for your side, it can knock you down. I'm a dem, I'm a dem sauce gel. Like I tell you no say, malaria medicines we don't get bad taste or bitter taste for mouth, and it easy to swallow. Try. Ah. You're a game changer. Amatem, Amatem salt gel. On your mind, get set, go. I'm Amatem don't start to come out. Malaria for your body, try. Sharply, sharply, need that. Use Amatem salt gel. Bounce back easily. Make you day in charge of your game with Amatem. Amatem, Amatem soft gel. Amatem soft gel. Now to treat malaria. If body not well after three days, see a doctor. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn làwà. the top now with Aruna Ishola on a Bala Classic. Putting it together for your lady to shake to. Dropping it together for your homies to dance to. Taking you to another level with this love track. Putting it down right to the tree with this bomb beat. Chico, I was telling stainless, Bello Shamona, yeah. My dear, kí gentle, jẹ́ tó kí wá tó yòyò? Títí yàwé lọ́rùn rẹ̀ o sọ̀yọ̀yọ̀ sisi awe lọ́rùn rẹ o. sábàdà ẹ̀tàdírẹ́kẹ̀ ẹ bá mi jó. sábàdà ẹ̀tàdírẹ́kẹ̀ ẹ bá mi jó. bọ̀nsúwe ó ti ré kọjá ọjọ́ ti pẹ́. bọ̀nsúwe ó ti ré kọjá ọjọ́ ti pẹ́. mò ń du ẹ̀ ẹja níbo ló lọ pọ̀ olúwẹ̀ ẹ jálẹ̀kùn ẹ̀ ní bòdò lọ. ó ti ré kọjá bí ayé ṣe yíyí lọ nìyẹn ó ti ré kọjá bí ayé ṣe yíyí lọ nìyẹn. èyí wà lẹ́ ń sọ pé kò sí gíní kan ò mo ti gbọ́ ọjọ́ pẹ́ sọ̀yọ̀yọ̀ mùsùlùmí arúgbó ìṣọ̀lá. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ti lọlẹ̀. kọ lọlẹ̀ kọ lọlẹ̀ ma. o ti hùkù ẹ̀ pa wọn bá gẹlẹ̀ yẹn náà yọ fún tó tóbi sí ni. náà yẹn tún dì sẹ́yìn gan. dọ́nà kí ló dé tí gbogbo ẹ̀ rún dún dún báyìí. ah sign of good health ni o. sign of good health ni kò ẹ rí bí ẹni bí ẹni. bí oyún musu. Ah, sago ń bugo oyún musu kan. ìwọ rẹ gan kọ. ṣé mi. ìwọ gan kọ. olóòlá ah. yìí ká ti ní kébé. ó ní kébé. ìbájọ́ kí ló kọ jésù ó ní kébé má rẹ́rìn sọ̀rọ̀ mi o má rẹ́rìn sọ̀rọ̀ mi o má rẹ́rìn sọ̀rọ̀ mi o mo ti ṣèyàwó. àná Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ ọ́nímù rẹ. ìsáyédà kò bọ́ta má rẹ́rìn sọ̀rọ̀ mi o. ó nígbà tó ń fẹ́ sí ọ́nímù onímù ráyè wọnú mú oníròpọ̀ <laughs> wọ́n fún wọn lọ́jọ́ mi. wọ́n fún wọn ní déètì. oṣù tó ń bọ̀. má rẹ́rìn sọ̀rọ̀ mi o mo serious o. lọ́jọ́ kò. tíbo. sílé rẹ ni. kọ́kọ́ lọ pèyàwó ẹ̀ wá ná. Ah, ah àjọ máa ṣètò ni. ó yá pé ìyàwó ẹ lórí fóònù. lórí fóònù kọ́ o ẹ jọ wá láìfù ni mo ní ìbéèrè tí mo fẹ́ bí. ẹ ò bá ti sọ fún náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ́ni tí ó bá ṣe àpíà lórí lórí kinní èyàn ó sì sọ fún tẹ́lẹ̀. kì í ṣe pé ó fẹ́ àpíà mo fẹ́ kúèrè ẹ ni. ẹ tó bá fẹ́ kúèrè ẹ náà kì í ṣe orí afẹ́fẹ́ ló ti kúèrè ẹ. ibi ni mo ti fẹ́ kúèrè ẹ. ó dà mọ́ bínú. mo bínú. wọ náà ìtaba ni okun lẹ ní ìsìnbá àmọ̀gbà tó kún làmọ̀gbà tó dìde. ìkúnlẹ̀ rẹ̀ déédéé dìde náà ọjà ìjòrò kún kí ni wọ́n ń jẹ tó ń jẹnu bí òkú tí ọ̀pọ̀ máa yé ọ̀gá ọ̀gá ọ̀gá na àgbàdo ẹ̀jẹ̀ òní àgbàdo ẹ̀jẹ̀ òní. ẹ̀gẹ́ òní ẹ̀gẹ́ òní ni kí ni. àbí bẹ́ẹ̀ òní. yorùbá sẹ́ńtì sẹ́ńtì ọ̀gá. ìwà ta ni. Ah, ọlọ́run ọmọ hmm, baálẹ̀ bó ni ọ̀pẹ̀lá <laughs> kábíyèsí náà olóńgá olóyè. mo ń gbọ́ àyọkà rẹ̀ ọlọ́run máa gbọ́. o ti mo ṣé bàbá àkántáǹtì jíṣẹ́ fún ọ. ìwé tí mo ní kọ́ lọ wá kí wọ́n pè é. ṣé ìsọmọ olóko ẹṣin. agbalọ mẹ́rin baálẹ̀ jòǹtóló lọ́wọ́ hmm. àkàn àkàgbádùn tó dénú yányán ni. Hmm. gbà lọ́wọ́ mẹ́ẹ̀rí. ta ló mu ni o. I take a wash my hand ọ̀gá. ló wá ń la ọwọ́. What ẹ ó ti dùn ní ọ̀gá. ó dùn. bẹ́ẹ̀ni. ó dùn. ọ̀gá e no good for my head. he is good. Ah. he is good. ìgbà náà ló tó mọ̀ pé máa tó dọ̀dá ju bọ́dí odò lọ. tó the máa tó ọ̀dà ju odò. ọ̀dà ju odò lọ. ẹ ń bá ní mọ́tò rẹ̀ tí ó bá ti sọ̀rọ̀ wọn lè mọ̀ pé ó ní nǹkan. bọ́jú odò nǹkan ọmọ kọjá lára ẹ̀ wọ́n. nígbìyànjú fúlọ́ sọ́kẹ́ ìwé rẹ̀ àbí gbìyànjú fúlọ́ sọ́kẹ́ ìwé rẹ̀. mo ti rí aṣọ ní bọ́jú odò rí mo ya òjijì rẹ̀ tẹ̀lé mu. oorun tó yìí yẹ òjijì ẹ sì kó oorun ìra. nínú oorun báyìí lòjijì rẹ̀ lọ́dún sí. padà lẹ́yìn. wọ́n á pèpè jálọ̀ yẹn tí wọ́n mm-hmm. bá tiẹ̀. wọ́n bọ́ tí wọ́n bó oorun rẹ lọ òjijì lòun ó gun ọ̀kadà padà sọ́run. tó bá sì mójìjì èèyàn tó fi èèyàn lẹ̀ á ah. padà lẹ́yìn èèyàn. wàhálà wa ibi tí ẹ ń bá ní máa tó dọ̀ kì í pẹ́ lórí kíw kí ló dé. tó bá ní ẹlẹ́mí ẹkú wájú. gbogbo àwọn tó wà lórí ìlà lórí ìlà ó bìlà ni. wọ́n ra fílẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́kọ́ dé. ẹ ṣe tí yín ẹ máa lọ. ẹ bá sì ní má tó dọ̀ òní mọ́ tètè parí ìjà jù. àwọn méjì bá ń jà tó bá ti máa dá ẹ. ẹ má jà mọ́ ẹ má jà mọ́ bíríbírí ẹ bò mí o ìwé. wetin ṣé you think say i get mouth odor oh, eh? you think say i get mouth odor. irọ́ à ń sọ̀rọ̀ ni. ṣé you get. no eh, eh, ìgbà tó fi ń lo tó ti mu sanitizer yẹn la wa ń wò pé ó lè jẹ́ mouth odor mouth odor àwa ní ká pé mouth odor náà ló ní bó sì sàn ju body odor lọ. oga anabi so na ewa dey na him recommend am for me he say if i take am wash my hand make i do like this. ó fi nawọ́ kò la ó sì ṣe bẹ́ẹ̀ náà. ẹ ṣoko ẹdá fún ẹtì mi ní ọgá. ọ̀dà òun náà là ń sọ. òun nípa ọ̀rẹ́ ọ̀jà rè lẹ́nu jẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí ìwọ gan ọ́ láì wo. ibo ìgbà tá a fẹ́ wà ní hall ní ọjọ́ wedding portable ọ̀nà wọ́n ṣe bẹ́ẹ̀ náà. sẹ́lẹ̀jọ́ portable wedding náà la portable náà la. àbájọ portable la sanitizer. Ah, ah. ṣàbúlọ́jọ́ ni mo ti sọ. mo sọ náà mo ní ijó tí ń jó ń jọ wedding yẹn kò natural. Mm. so sanitizer lọ́la. ó ti la ní ogi mú ẹbí dodo lóyún. dodo lóyún sì máa ń sáwọ lórí. arìnrìn sọ̀rọ̀ mi o kí ó kọ ẹ̀gàn ìṣọ̀lá mi kẹ́kẹ́ lọ́wọ́ ló ń jẹ́ márẹ́rìn sọ̀rọ̀ mi o. tó o tún wá orúkọ rẹ̀ mọ́ ni. ìṣọ̀lá èdè rẹ̀ mi. mo ti gbàgbé orúkọ ẹ̀. bọ ní kó tó kọ rẹ̀. kí ló kó kẹ. ìṣọ̀lá èdè rẹ̀ mi. èdè rẹ̀ o. èdè rẹ̀ mi. ó sì rẹ̀ olóòótọ́. wàláyọ̀ rẹ̀ o kí gan lè má mọ̀. kí ni ààrẹ mi sọ̀rọ̀ mi o. ẹ máa sọ wípé kẹrin burúkú sí bò. ẹ máa sọ wípé Mr. ìtọ́lọ adéwẹ̀mí. Ah, kémi fi Mr. kún ọ̀rọ̀ ẹ iṣẹ́ wa ẹ̀ mọ̀ lẹ́gbẹ̀ẹ́ o. Ah. Mr. Ìṣọ̀lá. ìṣọ̀lá wà láyé fẹ́lẹ́ ah. tèmi bá mi. ṣebí náà mo ṣe ṣe rẹ́dì ṣebí gbà obìnrin náà jẹ́ dókítà wọn fi dókítà òsì rẹ̀ nígbà tó yìí náà gbẹ mon ebi wọ́n fi ti ebi gbogbo ọ̀nà monday la wọ́n rí mon lórí fóònù wa. gbọ́dọ̀ monday la máa ń rí. máa ń rí mon lórí fóònù wa níbi kàlẹ́ndà orí fóònù a máa rí mon mon. monday ni. òkè ẹ̀hún náà ló bá jáde. èmi rò pé ńgbà tó ṣe wedding yẹn tán yẹn tí ìyàwó ẹ̀ fọ́ pa ọ́ lórí pé ó bọ̀ sí factory set. no no wọ́n ti fún mi ránkì ni o o tún fọrọ láti mú. mo ti ń jẹun ẹ̀mẹ́ta mi pé báyìí. Eh. bẹ́ẹ̀ni. o dẹ̀ fọ́bọ́ mọ́. mi fọ́bọ́ mọ́ mi dẹ̀ pọn mi sílé mọ́ mi dẹ̀ gbálẹ̀ mọ́. Eh, eh. ta ló ń bá ọ ṣe. mi bá kàn ga mọ́. ta ló ń bẹ ẹ ṣe. my mama is my is my washing machine now. ta ni. my wife is my washing machine. Ah. Ah. ọ̀gá ọjọ́ wẹ́ẹ̀dì. ọmọ ẹni tí mo pìtì àwọn tó fún ọ níyàwó wọ́n try o wọ́n try o. ọlọ wọn lè wọn lè wo wèrè. tí mo gbà fún pé lọ́dọ̀ yìí. <laughs> ẹ wá tẹ fún rẹ tú rẹ síta wá fún rẹ tú rẹ síta abanilójú jẹ ọmọ. o wọn gbà sùn pé. ọlọ́run ní kí wọ ìṣù kú o pé ìṣù kú o pé ah. ká jẹ́ nílé pé ká fi gún yẹn torí pé o pé màá fi. láyìnká pé ọmọ mi nígbà pèmí sí kọ́nà tó sọ fún mi ọmọ mi fi àgbà rẹ ti rẹ ẹwà ìdí lọ́pọ̀ lọ́wọ́ a ní ọmọ sọ̀rọ̀ sọ́wọ́ kọ́ gbọ́ òlé tí kò tó sọ. tí o bá distort àmì. o ti already distort. ó ní náà mo ti ń sọ jáde. ìgbádùn wà nínú mú o ìpẹ́tọ̀ ọlọ́kọ̀ akànnì ń sẹ́ndí mẹ́sẹ̀gì sí mi ní ọ̀padà wa mú òkú mi ní sí. mọ̀kà Maka, maka, mọ̀kà. ọ̀gá ọ̀gá ẹwà èdè náà fáwọn ọmọ fún ọ kì í ṣe portable. wọ́n wo tẹwà èdè mọ́ lára mo sọ náà mo ní. dábọ̀lì dẹ ẹwà èdè náà ní onídùúró dà ọ lọ́sẹ̀ onídùúró òun olóṣó onídùúró òun olóṣó onídùúró olóṣó onídùúró òun náà ni mo sọ olóṣó onídùúró ni. bẹ́ẹ̀ni ìjọ ẹ field ló gbà wá hmm? ó tẹ̀lé ọ̀rọ̀ Saheed Mr Sport ni. pé ó ní kó máa ṣeré ìdáyà dáadáa tọ ìjọ tó ti ń ṣeré ìdáyà ó ṣe kúrò ní sport báyìí ní orí field báyìí ọkọ̀ dé sport ibi tá ti ṣe wedding báyìí wọ́n ní tani ó ní dúró gangan ah. tani ó ní ẹwàdì ọwọ ni ọni ọni dúró ọmọ ibo ni wọn ni ọmọ. gbogbo tó ń ṣẹlẹ̀ bí wàá fẹ́ lọ yẹ ká bú. wọn ni ọmọ àgọ́ ọmọ sọ́ni. ayé fẹ́ lọ yẹ ká bú. ìgbà tó ti yága tí mo dọ̀bálẹ̀ wa àwọn tí ní kí n dìde. wọ́n lè bẹ̀rẹ̀ ni. ìgbà tí mo ti fi envelope sílẹ̀ mo ti fi envelope sílẹ̀ mo ti fi envelope sílẹ̀. ní sòrò ọ̀gá ayé fẹ́ lọ yẹ kán bú. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀. ó gbà átà ń gbà síbi ìlú ẹ̀kọ́ ọmọ wò wò. kí ló dé tó fi jẹ́ pé orí ayéfẹ́lẹ́ lẹ máa ń di gbogbo ẹ̀rọ. ebi wọ́n lọ gba gbogbo wa síbí kò sẹ́ńtọ́ gbádùn lóbi lórí blessing. ní pílátífọ̀mù crime alert náà bá ní ayéfẹ́lẹ́ kò sọ̀rọ̀ mọ́ ayéfẹ́lẹ́ ẹnìkan náà sọ ó ní ó ti gbowó wọ́n ní mo ti gbowó ni mi ò ṣe sọ̀rọ̀ mọ́ wọ́n ní wọ́n ti sẹ́tù wa lẹ́yìn dá a sọ̀rọ̀ mọ́ mo ní ha hmm. ìwọ ọlọ́ọ̀ mọ́mà bá a lórúkọ jẹ́ o hmm. láì ṣe ambassador crime alert torí àwọn èèyàn yìí ládàá ṣe gbé àwọn aláṣẹ gbé wọn wá sórí rédíò ńgbà kan tá a kékeré tá a pariwo títí títí kódà mo lọ sọ́dọ̀ ọ̀gá NBC ọ̀gá ṣẹ́ ilé wá sórí rédíò ẹ wá ṣàlàyé fáwọn èèyàn kò pọn dandan pé n ta bá polówó lórí rédíò kẹ bá wọn dòwò pọ̀ ajé kò bá ní àbí kẹrẹ kẹrẹ pọn polówó ọtí sára bíbọọdù kẹ wá sọ pé torí pẹ ti rí lára bíbọọdù lẹ ṣe mú. kẹ wá mú kẹ wá ní ọtí yẹn pa yín ah. kẹ wá ní kò yẹ kó pa yín. mi ń ṣe ambassador. èmi náà kì í ṣe ambassador kramalat ẹ mo dẹ̀ ń tẹnu mọ́ pé iléeṣẹ́ ti máa jẹ́ ambassador ẹ̀ máa fẹnu sọ. So tẹ́ bá lọ sórí wẹ́bsáìtì mi ẹ̀ rí mbẹ̀ tí n bá tún ti kúrò lára wọn màá tún sọ pé mi ò wà pẹ̀lú wọn mọ́ o ọ̀rọ̀ owó ọpẹ́ owó arówó gbà tó bí owó ṣe máa ń ká wa lára ó jura wọn lọ ní mi ò proof pé mi náà yẹn invest kí n mú proof ẹ̀ wá ah. sórí platform káwọn lè mọ̀ pé tòótọ́ ni mo lèmi náà yẹn invest hmm. ṣé gbogbo àwọn tó wà lórí platform. Mm tí wọ́n fi wá sórí platform. proof mi wà lọ́wọ́ Wálé commercial. proof mi wà lọ́wọ́ Wálé commercial. Hmm. ṣètọ́dọ̀ ẹ wà lọ́wọ́ Wálé commercial. àwọn àmì bẹ́ẹ̀ ó mọ̀ pé mo invest ngbà tó sì rí bó ṣe lóhùn ó rí mo fẹ́ bọ́ lọ́hùn bá fà. ṣùgbọ́n nítòótọ́ ó yẹ ká sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ wa ìwòye ọdún tó kọjá náà sọ pé by June this year by June this year wípé ọ̀rọ̀ gbogbo ó ti yanjú di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ gbogbo àwọn tí wọ́n lówó sí crime alert ò tí ì rówó wọn àti ìrówó wọn gbà. nígbà tí ohun tó fi jẹ́ kémi ó sinmi kí n dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ni pé um, ìjọ tí mo gbọ́ pé EFCC ti náwó gan ẹni tó jẹ́ bíi gíwá ilé iṣẹ́ yẹn. <laughs> ẹni tí EFCC bá gbé kí lè tó àti dá owó padà fún àwọn tó lówó torí EFCC ò bá wa dá sí nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ wa wọn sọ pé wọn sọ pé EFCC kọ́ ló gbowó lọ́wọ́ wa bàbá yìí ló gbowó lọ́wọ́ wa. ebi mi wàá mọ ohun tí a fẹ́ ṣe sí ni ṣé EFCC fẹ́ bá wa gbowó lọ́wọ́ ẹ̀ ni kò sí sẹ́ni lọ sí ọ́fíìsì yẹn tó ní òun rí àyè wọlé. ṣé wọ́n ti ti bẹ́ẹ̀ ni. Ah, ah, ah. wọ́n ti ti. mi ò rò pé ibo la àwọn èèyàn tó invest bó náà ṣe fẹ́ rówó wọn gbà padà tí wọn bá tiẹ̀ rí èrè orí owó yẹ kán rí ojú owó kọ́ padà tí wọ́n ẹlòmíì ẹ̀fà ẹnìkan sọ pé àwọn èèyàn kan ti kú lórí ọ̀rọ̀ owó yìí torí owó ojú eégún ni wàhálà ogun olóògùn ẹlòmíì. mo sì mọ̀ pé ohun tí NBC rí nìyẹn tó fi ní gbogbo àwọn tó ń ṣe investment. oní investment pátá ẹ lè gbọ́ kéde àti polówó ọjà wọn mọ́. ẹ lè gbọ́ mọ́ ẹni tó wá ń dùn oró wa pé bẹ́ẹ̀ ni ẹ lè gbọ́ mọ́ oró wa pé kódà àwọn kan wà tí wọ́n ní wọ́n ń ṣe investigation lórí àwọn company tó ń ṣe investment láti mọ̀ bóyá gbájú ẹ̀ làwọn náà àbí wọ́n fẹ́ gbéyàn láti dáadáa. sórí tó wá dùn mí jù ni wípé lórí ọ̀rọ̀ crime alert fresh fm náà mú gbé ẹ̀bọnú ayéfẹ́lẹ́ náà mú gbé ẹ̀bọnú. ẹ jẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n gbogbo south west ní crime alert ti polówó gbogbo rédíò gbogbo rédíò tó wà ní south west almost all náà ti polówó ó ṣe wá jẹ́ ti fresh fm àbí ayéfẹ́lẹ́ ayéfẹ́lẹ́ gan òun ṣe ambassador mi ò dẹ̀ wá polówó fẹ́ anybody pé ẹ jọ ẹ bá kírámà láti dòwò pọ̀ èmi gan tún rárí wọ̀ mo tún ṣe mẹ́ta fún àwọn ìbẹ́ta èmi náà ṣe ń sọ̀rọ̀ èmi náà rárí wọ̀ àròjú owó àrèrè ńgbà tẹ́mi gbọ́ pé ìwọ ti wọ̀ pé má fi tèmi tó gbọ́ ni mo gbọ́ ẹni tó ẹni tó kànfàsì mi náà lọ sọ fún mi pé wọ gan ló pé wọ gan pé kò sí nǹkan kan gbà mọ́ àwọn yingusẹ̀ <laughs> awo mi ni yingusẹ̀ bẹ́ẹ̀ mi lẹ́sà ṣe jingo bẹ́ẹ̀ síbẹ̀ nù àfi eh, may ni mo wọlé n tí mo padà ń gbọ́ lẹ́yìn rẹ̀ ni pé with the grace of our lord jesus christ <laughs> nǹkan kan jáde. mi a àti ẹ̀ wá béèrè géènì mọ́ a ní kán dá ojú owó gan téèyàn kó lẹ̀ kí ẹ tiẹ̀ dá padà fún wa. ọlọ́run á ṣàánú. àwọn kan wà tó jẹ́ pé nínú eh, òfin òun ọ̀la ní pàǹdọ̀rọ̀ ń gbó ni wọ́n fi ṣe wàhálà tí wọ́n fi rówó tí wọ́n kó lẹ̀. nínú kòsíkòsí. nínú kòsíkòsí owó àwọn kan wà tó jẹ́ pé pensioners ni wọ́n. wọ́n dẹ̀ sọ pé tí football bá ti resume ẹ̀ rò owó football ti resume láti láti à ń sìn àárín nǹkan kan. ẹ nǹkan tá a máa ṣe lélẹ̀. kí la fẹ́ ṣe. jẹ́ ká fàṣìkò yìí pé ẹni tó bá jẹ́ bí ambassador òun. àwọn ambassador bẹ́ẹ̀ni àwọn ambassador tó ti fọ́n tẹ́gbẹ̀ sórí yomi ló fẹ́ pàbí abọ́ládé sàlámì ló fẹ́ pàbórí yomi hamzat Eh, ta ló fẹ́ ah. fún pé nínú wọn ta ló ń eh. dáhùn sọ̀rọ̀ mọ́ nínú gbogbo wọn dárúkọ àwọn gan máa Ayéfẹ́lẹ́ ni wọ́n pariwo ní ìsìn mi ò ń ṣe àǹbáṣẹ́. ẹ eh, nígbà wọn pariwo wọn náà pariwo wọn. báwo ni fẹ́ pariwo wọn. tó pariwo ni pé ibi Alhaji Ibrahim Salami ambassadọ ni wọn. jẹ́ kí wọ́n Oríyọ̀mí Hamzat ambassadọ ni. jẹ́ kí wọ́n jẹ́ kí Alhaji tó wà lára ọwọ́ tó ti wa jẹ́ kí wọ́n sọ ohun tó bá ń lọ lórí ẹ̀. Alhaji náà láwọn ò mọ nǹkan kan mọ́ ni. Ah torí gbogbo ìgbà mò ń bi alájì alájì bó lo wá àwọn èèyàn bó lọ ra alájì ní àwọn kò tiẹ̀ wá yá wọn alájì gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn sọ fún táwọn ètò tẹ́lòmíì fẹ́. aláwọ̀ kan sọ pé àwọn àwọn ṣàlájì bákanbákan àwọn ṣe bákan owó ṣàwó kan mo ní sẹ́yìn wá ń ṣàmbásádọ̀ dáràn báyìí ni kò sẹ́ni tó gbàdúrà kí kọ́mpìnì owó àmọ́ kọ́lọ́hún ṣàánú wa ìdí tí mo fi ń ṣẹ́nu kù lórí ọ̀rọ̀ yìí ni pé owó mi wà ń bẹ́ẹ̀ ẹ ṣùgbọ́n pé a ti wá gbowó lẹ́yìn là ṣe sọ̀rọ̀ mọ́ yìí ló wá ń ká èmi lára eh. lẹ́yìn ibo la ti lọ gbowó ṣé wọ́n ti dáwọ́ ti tiẹ̀ padà. dọ́là ah. eh, kí wọ́n ní ìgbésẹ̀ tá a lè gbé jẹ́ ká jẹ́ káwọn ará ilé tiẹ̀ bá wa dá sí i ah, kí ni ìgbésẹ̀ tá a lè EFCC ti gbé olórí iléeṣẹ́ hmm. ṣé gbígbé olórí iléeṣẹ́ ni ó dowó padà fún àwọn tó lówó. ṣé nítorí ìwé ẹ̀sùn táwọn tó lówó síbẹ̀ kọ ni wọ́n fi gbé olórí iléeṣẹ́ àbí nítorí ẹ̀sùn míì tẹ́lòmíì tó mú wá. bí a petition. ni wọ́n ṣe gbé a gbọ́dọ̀ a clear òun mo ṣe sọ pé ẹni tó bá jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ yẹn nìkan ló lè fún wa ní. ibi tọ́pọ̀lọpọ̀ ti ń dẹ̀bi fún àwa ni pé àpolówó kí wàá lẹ̀bi pé àpolówó iléeṣẹ́ gbogbo èèyàn tó bá ti gbà. ẹ kò fẹ́ẹ̀ sí iléeṣẹ́ tí ò polówó. wọ́n gba approval lọ́dọ̀ APCON. kọ́mpì wọn dẹ̀ wà registered Nàìjíríà. téèyàn bá ti gba approval kò sí àlè dá padà pé kó má polówó Ah. ẹ̀tọ́ wọn ni fún wa láti polówó iṣẹ́ tán bá gbé wa fún wa tó bá ti bá òfin mu. já báyìí kó tó di pa òpó sílẹ̀ jákọ̀ kí nǹkan kù lé náà. onílẹ̀ kulẹ̀ èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyé ká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn. tó ń ti ọ̀sẹ́ mẹ́rẹ̀ẹ́nìdínlógún tá a fi tẹ ilẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ti ń jómọ lọ́wọ́ jọjọjọ pẹ́tẹ́ ọwọ́ ìbà tẹ́ ìdí àtẹlẹdẹ́sẹ̀ ìbàrí ire òní kójọ máa wọ̀ wálé wọ̀ àtẹ̀tẹ̀ ọláyínká ifẹ̀lẹ́ ńlọ́kọ̀ tẹ̀mí ẹ káàbọ̀ ọlọ́run ògo ní fọkọ rẹ àrí ìró àlá tí ń gbénú ọ̀run ṣògo ọba tó ju gbogbo ayé lọ òwí bẹ́ẹ̀ ṣe bí ọba tí ń fúnni lọ́rọ̀ sọ lójú abínú ẹni adúró ti ni nígbà lẹ́ẹ̀ bá rọ́ ọba yìí nífẹ̀yìn pọ̀nyàn nígbà tílẹ̀ bá ń pò yìí kótánkótán lajẹ́ ayé ńlá mi àmọ́ ó kú ó kù nìbọn tìwọ́ lódùmarè ń ró n tó fi wá ń jọ́lọ́hún kò lè yẹ nìkankan ọba tó ju gbogbo àfáà lọ ọba tó ju gbogbo wòlíì lọ ọba tó ríran ju aríran lọ aríran jùlọ lọ olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé títí ayé ni wọ́n mọ̀ fògo fókọ̀ rẹ torí mo mọ bí mo ti bẹ̀rẹ̀ àdìsá alóhùn mọ̀mọ́ rìnrìn àjò bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí tó bá lóhùn dé ó dé tó bá sì lóhùn ò dé kò dé ọba èèmọ̀ àṣà ni a máa dúpẹ́ lọ́wọ́ olódùmarè yìí tó bá lóhùn dé ó dé tó bá lóhùn ò dé kò dé títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ìṣe rẹ̀ máa ń wù mí ọba tó ń jẹ́ èmi ni mo ṣe bẹ̀rù àìkú ni ọ ò lè kú àìsá ni ọ ò lè sá ò tí rí o ò dípẹ́ta o ò sì pinyìnkìn o si díbàjẹ́ àtagbára ayé àtagbára ọ̀run ní bẹ ní nkí àtirẹ̀ wọlá ṣèyí òwú ajípọ̀jọ́ òkúdà a lè wí lè ṣe ni a lè ṣe lè wí awímọ̀ yẹ òun asọ̀rọ̀ máyẹ̀ adákẹ́dájọ́ dánimọ̀ gbàgbé sọ́nimọ́tò gbé ṣàìsùnmọ́sùn lọ wọ́n ló tẹ́rẹ̀ rẹ kárí ayé àwámọ́rìndì ni ọ́ alágbàlá ìmọ́lẹ̀ alágbádá iná ni ọ́ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọ̀kàkà òkìkí òkìkí ọ̀kàkà òkìkí akímọ́láyà ọba mi àkìkì tán olúmímọ́ ni ọ́ tó ń gbébi mímọ́ òun ṣe mímọ́ òun jẹ mímọ́ òun lo mímọ́ òun wọ mímọ́ òun to mímọ́ òun sì mímọ́ gbogbo ìwọ ni wọ́n ń pè ní òmìmìyàmì òyìgìyìgì olùṣọ́lá olùṣọ́lá ìwọ lóró ohun gbogbo tó lè ṣe ohun gbogbo fẹ́ ni gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwá gbogbo àrí àlá ni ẹ̀gàn ràn tẹ̀tẹ̀ pátápátá ọláporogodo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ àjọbọ ọba òǹgbẹ́nu ọláńlá ń ṣọlá òǹgbẹ́nu ọ̀run ṣògo lọ́bà kan ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ìwọ tí ń bẹ̀rù lẹ́rù ìwọ tí ń salágbára ayé dojo wọn ni lajẹ́ ayé ńlá mi lódùmarè ń ró ìwọ lọ gbàmùgbàmù ojú ọ̀run tí ò gbámú gbanigbani tí ń gbani lọ́wọ́ alágbára ayé tó fẹ́ fọwọ́ agbára ayé gbani ìwọ lọ gbàmù àgbámú ojú ọ̀run tí ò ṣeé gbámú gbàyàn gbàyàn tí ń gbàyàn lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ fàyè hàn yàn wọ́n ní ẹja sànńdí kó lè bá àmọ̀ páyé pé gbà àmọ́ ogún ọdún tẹ́sí ti ń sáré ẹkú wájú ní ọmọ kílẹ̀ ńlẹ̀ ọgbọ́n ọdún tó kù èkó ti ń lọ lóye bọ́ ẹkú wájú ní ọmọ kípa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ báyé fẹ̀ jù ta ni forúkọ rẹ̀. ọlọ́run tó tóbi ọlọ́run bá Oh, tóbi ọlọ́run bàbá gbà. ọlọ́run tó tóbi ọlọ́run bàbá gbà ọlọ́run Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. a kú oríire ọ̀yọ́ tí ń dọ̀tún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o àṣeyọrí ayọ̀ níjọba wa yìí ó ṣe o. ẹ̀yin èèyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ àmì ìwà ògbẹ́kọ́tà bẹ́ẹ̀ ni òdòdó àtìtì gbígbárùkù tìjọba tó ń tàtìlẹ́yìn pẹ̀lú ìgbọ́ra ẹni yé tìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń béèrè fún lọ́wọ́ wa nípa sísanwó orí tó tọ̀nà lábẹ́ òfin wọlé sápò àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nìkan ló lè mú kíṣẹ́ rere máa tẹ̀ wájú o fọ́kàn ọ̀jọ̀kan ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ láti lálẹ́ wù ṣe bẹ́yìn náà rìn ń gbòòrò gbogbo iléeṣẹ́ kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtọ́níṣòwò lápapọ̀ bíi minimart vulcanizers bábà aṣerunlọ́ṣọ́ mechanics oní building material onífọ́tò fashion designer boutique traffic ketra wẹ́dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ń kí yín kú fọmọnìyàn ṣe ẹ mọ́ sá aṣojú ìjọba tí ó mọ wá bá yín láti gbowó orí lọ́wọ́ yín ẹ jọ sọ̀rọ̀ nítùbí nùbí láti yàgò fún èdè àìyedè kẹ́nikẹ́ni mọ̀ ṣẹ̀ṣẹ̀ dá wọn lọ́wọ́ kọ́ láti ṣiṣẹ́ wọn àṣeyọrí ìpínlẹ̀ ọ̀yọ́ ló yẹ kó jẹ wá lógún ọ̀yọ́ state internal revenue service ló ń kéde. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayefele and EOB. All right, we need to slow down a bit. tó lè jẹ́ ká pín ẹ̀bùn báyìí. a máa pín ẹ̀bùn. yá suspend ẹ̀bùn náà ká yọ èyí tó wà lọ́rùn wa eh, kúrò. Um, eh, èmi ti kúrò lórí platform yìí. èmi wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wá sọ pé bóyá nǹkan ló ń bá Ayéfẹ́lẹ́ dáhùn mi ò kì í dá sí ṣùgbọ́n gbogbo mọ́ ṣe ń kọ́ ń bẹ̀ ni mo máa ń rí gbà tó wá di kán máa sọ pé Yínká Ayéfẹ́lẹ́ ẹ̀ eh, bóyá mo ní ṣíà Eh, ayéfẹ́lẹ́ ní ṣé à ń bẹ̀ àtijọ́ pínwó wọn ẹni ayéfẹ́lẹ́ ò ṣe sọ̀rọ̀ kí ló kan ayéfẹ́lẹ́ pẹ̀lú ẹ̀ mi ò ń ṣe mi ò ń ṣe shareholder mi ò ń ṣe agent mi ò mi ò advertise mi ò wá ṣe appearance mi ò sọ pé ẹjọ́ ẹ wá bá wọn dòwò pọ̀ mi ò influence anybody ó ṣe wáá jáyé fẹ́lẹ́ náà wá ń pariwo other radio stations tí wọ́n ti polówó wọn àdárúkọ ẹ̀ Fresh FM náà ń pariwo. Hmm, jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé wọ́n ń gbọ́ wa torí pé ibi táyé bá ń gbọ́jù náà ni wọ́n máa lọ́gùn ẹ̀ pariwo ẹ̀ wọ́n sì gbàgbọ́ nínú ẹ̀mí òótọ́ pé n ta bá polówó lórí bíi òótọ́ ni àmọ́ nílé ayé kọ́lọ̀ ń ṣàánú wa àmọ́ dagun nígbà míì èèyàn lè mọ̀ rò pé yóò dàbú níbu ni ó ti wó tó jẹ́ pé òòró náà ni ó ti wó padà mi ìṣirò pé ẹnìkan wà tó gbàdúrà kí bísínẹ́sì òun ọ̀wọ́ mi mo rò pé ńgbà mo kọ́kọ́ so mọ́ ẹni tí ó ṣàtúnà mi débẹ̀ pé bákan bákan ọmọ ọlọ́mọ lòun náà rawọ́ ẹ̀bẹ̀ pé à wọn kò tí ì jáde ni ìgbà tí mo dẹ̀ ń wò wò mo yà dákẹ́ dídákẹ́ mi kì í ṣe pé bóyá mo gbowó kankan níbi kankan àmọ́ mo wò pé èèyàn mọ̀ rìn tówó mọ̀ ń sọnù àmọ́ kì í ṣe gbogbo èèyàn ló lè ní irú àgbàmọ́ra tèmi gbàmọ́ra àwọn kan sì wà tó jẹ́ pé last card wọn ẹlòmíín wà tó jẹ́ pé ńgbà tó kọ́kọ́ ń gbọ́ kò ṣe ìjọ tó gbọ́ lórí rédíò yìí ló wò pé ah, ẹ jẹ́ kó wọn máa lọ ẹ jẹ́ kó wọn lọ ṣe báyìí pé tóun fi lè gbọ́ ń n tó fa gbogbo ariwo yìí ni disclaimer ló kù tí wò ṣe báyìí. báwo ṣe fẹ́ ṣe wọ́n tún ṣe bánà beware of these people wọ́n ṣe bánà wọ́n fi sórí social media lórí hmm. Facebook nǹkan kan wọ́n fi orúkọ Yínká Ayéfẹ́lẹ́ àti picture mi láì ṣe ambassador crime alert láì bá DHII làbí kó ló kọ wọn láì bá wọn ṣe iṣẹ́ papọ̀ rárá ju pé wọ́n gbé ìpolówó ọjà wá síbí kódà tún fún wọn ní discount pé ká fi rán advert wọn ibi nìkan tí kọ́ náà ti polówó ọjà I'm not the only uh, uh, the, the only radio owner in this city àwọn other people wà tó jẹ́ pé wọ́n ní radio station wọ́n á dárúkọ àwọn other proprietors of radio stations other owners of radio stations ó ṣe wájú orúkọ ayéfẹ́lẹ́ ni ló wà náà wà ń pariwo especially lórí platform ibi tí wọ́n kó gbogbo wa sí yẹn hmm. tó bá rí èébú èébú ayéfẹ́lẹ́ ni ayéfẹ́lẹ́ ni ayéfẹ́lẹ́ ni. jágbọ́n táwọn èèyàn máa sọ. then captain tó wá fìyẹn náà sílẹ̀ díẹ̀ náà hmm. àwọn kan wà tí wọ́n ti polówó lọ́dọ̀ wa recently tó yẹ pé wọ́n ṣèlérí pé ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà náà máa máa gbowó ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta náà ń gbowó lọ́dọ̀ wọn tí wọ́n wọn àtún owó àwọn tó tún ṣe yẹn náà ò tún rówó tí wọ́n gbà náà mọ́ nísìnyí tó yẹ pé oríṣiríṣi ẹ̀sùn ẹ̀ ni wọ́n mú wá síbí tí wọ́n àwọn kan ti wá sórí ẹgbàá ní ẹlàjà a sì pé àwọn iléeṣẹ́ ìpè kí wọ́n wá ẹ sanwó àwọn èèyàn yìí owó ogun ológun ológun ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà kò tiẹ̀ wá wá mọ́ rárá nísìnyí nǹkan tí NBC rí nìyẹn fi ní pé gbogbo àwọn tó ń bá ń ṣe investment àgbọ̀dọ̀ polówó wọn mọ́ hello. ẹ kúrò Hello. hello. ẹ kúrò ah, yes sir. ẹ kúrò lẹ́sà. ẹ rà o. Ah, ẹ kì í fún wa o. kódà bẹ́ẹ̀ bá hẹ́bù lónìí láti rẹ tó. torí ọ̀pọ̀lọpọ̀ tó ti sọ́lá àdáwò láwọn fẹ́ dárúkọ wọn ẹ wá láti dorí ọlọ́run ẹ̀rọ ní bá lẹ̀ lẹ́kùnrin ẹ̀ lọ́sọ̀tẹ̀ lẹ́pàá ẹ̀ láti gbà fún wa ẹ dákun. ẹ fẹ́ ká ṣe báyìí ẹni tún sọ pé it will be better if Mr. Ifele can help us to call EFCC ah, ah, ah. investor èmi náà mú owó síbẹ̀ ó ṣe máa jẹ́ mi ni màá bá yín pé EFCC tèmi ti jẹ́ ẹ̀ abẹ́ wa gbà mí. hello. hello. hello. hello. ọ̀làdìmẹ́jì. hello. ẹ pé ètò ta. ẹ ra o. ètò ta ẹ pé ètò ta ẹ kú ètò sà. Hmm. ṣé ẹ gbọ́ mi sà. à ń gbọ́ yín. ẹ wo ẹ ní dáàmú. àmì. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́gun fresh fm ó kárí ayé ni nǹkan táyà yẹn fi rọ́ọ̀lù nìyẹn torí pé kí ni ìdájọ́ ìpolówó wọn ẹ sọ wípé ẹ ti ṣèwádìí wọn dógóńgó tó ti yé nílẹ̀ yẹn nǹkan tó fà á nìyẹn ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ náà náà ṣe síbẹ̀ ọ̀la rédíò yìí la fi ṣe fún rédíò fresh fm la fi ṣe ti yé sà àríyàn kan láti ọdún tó lọ tó nǹkan ti fà nìyẹn rẹ́díò fresh fm ó kárí ayé ni àwọn èèyàn sì ní ìgbàgbọ́ nínú fresh fm ẹni tó jẹ́ káwọn èèyàn fi ṣe nìyẹn. ẹ ṣe ìyẹn ò tí ì fún wa ní solution báyìí pé ìgbésẹ̀ wo ló kàn tó yẹ ká gbé àbí nǹkan tó ní ká béèrè kọ́ nìyí. ẹ kí la lè ṣe kí la lè kálukú àfi jáde ok ẹni tó ní ilé iṣẹ́ wọn ti gbé sí FCC kí ló kù tá a fẹ́ ṣe tó sì wà ń bẹ̀ dì sí i. ẹ kúrò lẹ́sà. hello. hello? Yes, sir. Uh, I just share pressure from here. Ibelewa, sir. Thank you. Uh, EOB and uh, uh, MON. Ah, yes, sir. Yes, sir. Opinion. Afọlábí lorúkọ mi láti Canada. Rẹ́rà sà. Ah, mo ń gbọ́ gbogbo analysis tẹ̀ and uh, it's so unfortunate The uh, people still fall to this kind of uh, scam in Nigeria. It's everywhere anyway. But wọ́n ń dárúkọ yín rédíò yín orúkọ yín orúkọ yín kétékété bí wọ́n ṣe dárúkọ yín bí náà pé ẹgbẹ́ celebrity ni you are a popular figure and uh, you can't escape from that it doesn't mean that pé ẹ̀yin lè ṣe scam no no no it's just because you are a public figure and that's why they have that's why they have to mention your name àwọn ọ̀dà rédíò ṣe dárúkọ wọ̀nyẹn most of the owner, the proprietors they are not public figures hmm, nobody mm, knows. Mm, So, so you have to first of all take that one into consideration. Okay, sir. Secondly, the issue of EFCC arrested whatever the, the hmm. director of that is. Most of these people, they don't even have any insurance. So there is no way they don't have that money any longer. Those money, those monies are gone completely. I can tell you categorically, I won't law so ẹ má jẹ ká wa they can't give these people their money because they don't have the money so we should not put people out on ní owó wọn yẹn ká fi wọn sọ ní. nǹkan tó sọ fún wa ní last year nígbà tá a pè wọ́n wọ́n ní tó bá di ti june june yẹn kọjá may náà pè e last year no june náà pè but may ní efcc ti gbé ọ̀gá wọn wọ́n ní football tí ò resume ni football ti resume padà ń sìn. gbogbo program yìí ni mò ń fọ́lù sà gbogbo program yìí ni mò ń fọ́lù sà gbogbo bàtà ẹgbẹ́ wọn wá àtàwọn ẹni tó wà lórí ẹgbàá ní ìlàjà gbogbo ẹni mò ń fọ́lò I can tell you categorically these people don't have money this money is gone and it's gone for. Ah, ẹ má jẹ́ kó gọ́ọ̀nù ah, owó olówó kò gbọ́dọ̀ gọ́ọ̀nù. ẹ ká bára wa kò sọ̀rọ̀ ah. bẹ́ẹ̀ sábà fáwọn èèyàn ní pé ìjọ̀wọ́ tó bá ti gbé kíní wá sórí pílátọ́ọ̀mù yín ẹ ṣe proper investigation. a máa ń sọ ẹ wádìí wò kẹ́ tó bá wọn dòwò pọ̀ a endorse. a ah, sọ pé dandan kẹ́ ẹ bá wọn rajà. àwọn tó tiẹ̀ wá ní motive kìí rẹ̀. àwọn èèyàn máa wo influence yìí àwọn èèyàn kan jẹ́ pé influence yìí lóòótọ́ nígbà tó rí pé à ah, ẹgbẹ́ lè ti ní okay let me go and do it. wọ́n máa it's happen everywhere not only in Nigeria some mm. of hmm. us have lost money also in some other things people lost money in crypto, uh, cryptocurrency cryptocurrency it's not only in Nigeria. Yeah So we just have to mm. be hmm. very, very careful when we are doing investment carry out forensic analysis, forensic investigation. Do a lot of your investigation, critical analysis before you invest in any that's investment. right. Ben. May God bless you, sir. I appreciate you guys. I like to contribute to the community. Thank you so much. Ẹ bá gbọ́ ìkéde àti ìpolówó ọjà lórí rédíò. Ẹ hmm. wádìí ẹ̀kẹ́ tó kówó le. Ẹ wádìí ẹ̀kẹ́ tó bá wọn dòwò pọ̀. Ẹ wádìí ẹ̀kẹ́ tó rajà lọ́wọ́ wọn. Pẹ́ ẹ gbọ́ lórí rédíò kò pọn dandan kò sọ́ di dandan yìí pé ẹ gbọ́dọ̀ bá wọn dòwò pọ̀. ó dàbí títì mọ́tò tó bá ní táyà yóò rìn bẹ̀ kọjá ẹ̀yin lẹ́wàá aṣọ mọ́tò tẹ́ wọ̀ ńbẹ̀ torí àlè sọ pé káwọn èèyàn má gbé ìpolówó ọjà wọn wá ibi tí wàhálà máa ń wà ni pé àwọn tó ní motive gidi gan láti ṣe nǹkan àwọn nǹkan wọ̀nyí á discourage àwọn tó fẹ́ bá wọn dòwò pọ̀ torí wọ́n á rí gbogbo everybody bíi scam ni. gbogbo àwọn tó wà ní platform eh, eh, DHIL solution la ní ká jọ wò kí la lè ṣe wọn wá ọ̀pọ̀lọpọ̀ tún ti sórí ayífẹ́lẹ́ pé ayífẹ́lẹ́ ní connection. wọ́n ní kó pe efcc kí ni kí n pe efcc. wọ́n ní kó lo ẹmu ẹ̀ ní ẹ kó fi bá wọn sọ̀rọ̀ lókè kí n pàṣẹ fún wọn. ẹ kó sọ fún bàbá pé wọn ti lọ sọlù denison pé kọ́ńtì mọ bọ̀nlé kan wá bá ṣe ṣe connection wọn ní kó lò owó tèmi náà wà mẹ́rin ojú wo ló fi ń wò mí yẹn. tí eh, Dáre John eh, the only solution is to transfer the man and case to Abuja ṣé yẹn máa ṣó máa fa owó jáde. èmi rò pé ibi tí ibi a tá a bá sọ pé àwa solution àfi tá a bá ń rí in house ẹni tó wà nulẹ̀. No àfi tí ẹni tí ó ní business fúnra rẹ̀. gbogbo wọn ò dáhùn mọ́ bẹ́ẹ̀ pé wọ́n wọn ò dáhùn ah, wọ́n eh. tiẹ̀ tún wá ní àwọn kan tí wọ́n ń dẹ sí orí platform yẹn tó yẹ pé wọ́n máa máa àtáàkì àwọn èèyàn ni wọ́n máa máa àtáàkì ẹni bá ti sọ̀rọ̀ owó ẹ̀ wọ́n máa máa àtáàkì ẹ̀ ni. torí ẹ̀ lèmi ṣe pull out kúrò mẹ́rẹ̀. ẹ gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ rí dá padà ẹ tún wọ́n àtáàkì wọn instead kẹ kẹ ṣàlàyé fún wọn pé ok lọ́hùn ó ṣàánú. hello. hello. hello. ẹyin rédíò yín lé àbíkẹ́ kó ń bẹ̀. ok ṣe ti ń gbọ́ báyìí sá. à ń gbọ́ ṣùgbọ́n ó sì ń dún. mo ti parí rédíò. ọ̀ya. ẹ jọ orúkọ mi mi fẹ́ dákọ̀ mi sá. Hmm. ẹ ẹ ṣe ti dùn yín ó pọ́pùlà gan. àǹtí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ àwọn èèyàn afẹ́ tẹ̀lé sí i àwọn kan wá báyìí lọ́jọ́ pé àwọn náà fọwọ́ yẹn ni wọ́n kà sọ létà ni I remember one of them fún yín dákíbádé sọ fún yín dẹ́ba mind. hello sir. à ń gbọ́ yín sà ẹni tẹ́ ẹ̀ bá ní ẹ̀sùn sí lẹ́sẹ̀ mọ́dà ọkọ rẹ̀ kó bá di pé wọ́n wọ yín sí lọ́bọ̀lọ́bọ̀ o. Eh, traveling agent ni wọ́n fún traveling something àwọn náà fọwọ́ yẹn ni wọ́n the last two or three years n pro Canada Canada Canada àwa I say, up till now Canada yẹn workers. fínèjì yẹn gbé fínèjì yẹn wá sórí rédíò. fínèjì hmm. wọ́n ti mú un náà wọ́n ti mú un náà. wọ́n ti mú un náà. bẹ́ẹ̀ ah, wọ́n ti mú un. up to today mo fa ló padà mọ́ so tó bá mẹ́sàn orúkọ ayéfẹ́lẹ́ ọ̀fẹ́ fm just because àwọn ẹ̀tọ́ sí ẹ̀ lè ṣe nǹkan tí ò dáa that's why so ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Hmm. ẹ ṣeun sà. hello. hello. ẹ kúrò lẹ. ẹ kálẹ́ sá o. ẹ sà. ẹ sà faith látàkì mọ́ ọ. ọ̀ya. ṣe rí èmi gan tí mi ti staff fresh fm gan mo mi yé pé tí mo gbè pé ah, àtúntì fresh fm mi ò faith kó wa bá wa bẹ bàbá ọjà bá wa bẹ àbá bọ́ládé kán bá gbé owó ìjáde even ó dùn mí bàbá kan wà tó ṣe pé ó ní gbogbo pension òun lòun kò ṣe kékeré hmm, hmm, ìmọ̀ràn tèmi ìmọ̀ràn tèmi wá rí lélẹ̀ jẹ́rí sábà ṣe peaceful protest lọ sí EFCC office because bẹ́ẹ̀ mi sọ EFCC ti dákẹ́ jìròyìn ọ̀rọ̀ ìtọ́ àìpé tòótọ́ náà ti mú wọn because we are talking about people àwọn èèyàn tí wọ́n yẹn invest ọ̀rọ̀ bàbá pension máa yẹ wọ́n sunkún lórí fóònù mi ni ní bàbá àgbàlagbà yẹn ó ní gbogbo ohun tó yẹ kóun fi máa gbádùn ilé ayé òun lòun kó síbẹ̀ kí efcc náà bá fẹ́ wà transparent enough sí àwọn èèyàn tó báwọn náà àkókò láwọn nínú wọn tó ṣe tó kọ́ wọn accuse fresh fm nìkan ẹ jẹ́ kí efcc náà káwọn náà ò jáde síta àwọn náà ń gún gbọ́ kán jáde síta kí wọ́n dẹ̀ sọ ti tọrọ bá dé ìgbọ́n tá bá ń dákẹ́ báyìí kò dáa bẹ́ẹ̀ jẹ́ káwọn èèyàn àtẹ̀ńgbò ara kan process peaceful protest lọ sí efcc office bí àwọn fẹ́ mọ̀ tọrọ dé dúró bí mi ṣe rí sínú yẹn.

Olúyọlá yàtí CAC ìgbàrẹ́mú center. bí ọlọ́run pàṣẹ thursday méje alágbára pẹ̀lú wòlíì méje yìí fún. àkórí ẹ̀ realm of celebration. láti ọjọ́ thursday seventeenth june ní thursday nineteenth july. ní ẹ̀mí àwọn wòlíì yóò fi máa fún àwọn èèyàn ní ọjọ́ ayọ̀. gbogbo òṣèré tó dẹ̀ tì ní jésù máa wá ojútùú sí. nípasẹ̀ ìfàmì òróyìn olórí àwọn ìránṣẹ́. prophet mi afọláyàn. prophet olúfẹ́mi òní. prophet kọ́lá ọmọnìjọ. prophet jí akíndúndé. prophet daisy ògúnjọ́bí. prophet isaac jayé ọlá pẹ̀lú àwọn olórí ẹ̀rí bíi ìyanu praise. Kristiani Azanatuba. Pásítọ̀ sí ọlá ìyá ni ó máa wá gbogbo èèyàn lálejò. Aago mẹ́sàn-án òwúrọ̀ sí kan sínú náà àdúrà yóò fi máa jò. Nínú ìjọ CAC Gbaremu Center, Trinidad Junction, Tribune Road, Mọ̀lẹ́fàlà Fẹ́ Ìbàdàn. Ní tọ́sídẹ̀ẹ́ tó ń bọ̀ ìjájọ́ gbàdúrà. Ire rẹ̀ ò ní dàgbẹ́lẹ́. The most Fashion ti dé. The Moist Fashion Academy ilé ẹ̀kọ́ tá a ti ń kọ́ ní bá ṣe ń ránṣọ àṣì lọ́nà ìgbàlódé pẹ̀lú irinṣẹ́ àṣì pẹ̀lú ọgbọ́n àtinúdá tó yàtọ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́jọ. The Moist Fashion Academy Fashion School tún ní gbogbo ohun tó gbà láti kọ́ni lẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ nípa aṣọ ríran gbogbo oúnjẹ fẹ́gbẹ́ gbà wò bọ̀ nínú kárànṣọ àsìkò tó bá fẹ́ nímọ̀ tó yẹ kóró nípa aṣọ ríran both practical and theory láàrin ọ̀sẹ̀ mẹ́jọ eight weeks ó ti dángájíá. August second twenty twenty one ni session tuntun máa bẹ̀rẹ̀ ẹ gba fọ́ọ̀mù lórí website www.mohis.com.ng slash academy tàbí kẹ́ ẹ̀ kàn sí ọ́fíìsì wa ní mohis fashion academy aluko building lẹ́gbẹ̀ẹ́ mrs filling station academy bus stop off monoton road ìwó road nìbàdàn tàbí kẹ́ ẹ̀ pé zero eight zero three zero eight one eight five six two the mohis fashion academy wàá máa ṣọ́ ọ́rán láàrin ọ̀sẹ̀ mẹ́jọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ó dàrúwó ní gbogbo wa ṣe gbọ́ báyìí wọ́n láwọn kan gba owó yẹn wọ́n gbà consecutively wọ́n gbà tán for almost a year yanyan tó wọ́n rí gbà pé mm. kó tó di pé wàhálà dé bá wọn. Ah. now a ti ń polówó wọn báwo la ṣe fẹ́ mọ̀ pé kò ń ṣe tòótọ́ nígbà tán ní ìwé ẹ̀rí wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ wọ́n lélẹ̀ tó fi mú obì gan tó kówó le. mo tún bẹ́ẹ̀ nìkan gan sọ̀rọ̀ nílùú èbó gbà tó béèrè lọ́wọ́ mi pé bó ni mo lémi náà ẹ̀ṣẹ̀ ṣe ni ṣé tòótọ́ ni o lòun náà bá ní mo ní mo ẹ̀ṣẹ̀ ṣe ni ní may lòun náà bá sáré sí i àjọ ń wòra wa ni àwọn àwọn kọ́lọ̀ ń ṣàánú ṣá. ti dàrú orí kò ti dàrú. hello. ẹ kúrò lẹ́sà. ẹ kúrò lẹ́ o. yes sir. akin akínjídé lórúkọ mi mo kí mon ẹ kú ètò ọlọ́run ní fi mí sílẹ̀. ẹyin rédíò yín làbí kẹ́ kó ń bẹ̀. ó dà mo ti yí sílẹ̀ ẹ bá mi kálẹ̀ dè ní tí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gba owó yìí tí wọ́n pariwo yín ká fẹ́lẹ́ nígbà tí wọ́n gba owó. wọn dẹ̀ polongo pé àwọn òrówó gbàgbà yẹn ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ń pariwo ni pé ẹ ní kí wọ́n rí kí àwọn tán lágbára ń lù bá wa pé e owó tí wọ́n wọn tí náwó yẹn tán àkáǹtì yẹn bí ní kárí gbogbo ohun tí kálukú gbà kí padà wo iye ẹni tó sì kù tó lówó ń tí lè fún ní nǹkan kankan tí lè fi ṣe àǹfààní gba owó àwọn kò gbé rárá èyí tí màá sọ tó jẹ́ lẹ́ẹ̀kẹta ni pé ẹ mọ orú ètò tẹ́ ẹ máa ní kí wọ́n lò ní fresh fm fresh fm nínú àwọn rédíò tí gbogbo wa nígbàgbọ́ tá a bá tí ì gbọ́ lójúmọ́ bí ìgbà tí nǹkan ṣe èèyàn ni gbogbo tí wọ́n bá gbé wá sórí fresh fm ọjà lẹ́ńtà tó tọ́ o àmọ́ ẹ má jẹ́ yìí tí yóò máa jẹ́ tí yóò máa. ẹ ṣeun ó ti lọ kò sí ní dọ̀tí ẹ ṣe sá. ó jẹ́ àwọn pèmí mi. hello ẹ káàsán o ẹ rà o. yẹ sà ẹ àì lórúkọ mi ìdọ́gbìn mo ti ń pè sà. ẹ sọ lórí ọ̀rọ̀ tẹ dá sílẹ̀ ni mo fẹ́ dá sí. mo kàn fẹ́ béèrè question ni pé ẹ jọ sà kí ni relationship yín pẹ̀lú àwọn other radio uh, and ṣé uh, platform kan wà tó ti máa ń ríra láti sọ̀rọ̀ because ẹni mọ̀ kọ́tà àwọn náà ń gùn tù wọn bẹ́ẹ̀ sẹ́wà báwọn náà sọ̀rọ̀ pé báwọn ti ń lẹ́yìn náà lọ́jọ́ yín ẹ̀sìn o and besides mo rí pé wọ́n àwọn èèyàn rí pé ẹ̀yin làwọn èèyàn ní access ju wọ́n ní uss sí yín so wọ́n rí pé táwọn bá kó fi pressure sí ọ̀dọ̀ sí ẹ máa lè báwọn tó kú yín náà sọ̀rọ̀ kálukú àlè pé bóyá yóò sì ti eh, help. exactly sir <laughs> exactly sir so bóyá rí gangan nìyẹn ẹ lè blame àwọn èèyàn wa hmm. nǹkan tẹ̀yìn ṣe náà lè túbọ̀ máa ṣe láti bàbá máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé kò rí bí wọ́n ṣe ń wò ó mo mọ rédíò tuntun kan ní gbígbẹ̀ tó yẹ pé wọ́n polówó bẹ̀ gan jọ̀dọ̀ tí gbẹ̀rẹ̀ tí wọ́n ní bíi gbogbo ìmọ̀ gbàdúrà bí bẹ̀ gan. bọ ẹ ẹ ẹ ní láti máa tún. àwọn rédíò station náà ti bọ́ńdù fún wọn wọn polówó ẹ̀ jù wá lọ pàápàá ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ ìgbàgbọ́ tí wọ́n ní nínú Fresh FM hmm. àti tí ayéfẹ́lẹ́ fún rẹ̀ dúró fún ńlọpọlọpọ ṣe wò pé à ńgbà tán ti lè gbọ́ lórí Fresh FM ṣùgbọ́n ó yẹ kó jù bẹ́ẹ̀ lọ torí pé tán bá ní kéèyàn wá gba nǹkan ó yẹ kéèyàn wò pé ṣé ó yẹ kóun gba àbí kóun má gba wọ́n ní kẹ́ ẹ wá rajà ṣọ́jà iṣẹ́ wúlò fún yín wọ́n ní kẹ́ ẹ wá dókòwò wọ́n ní ẹ máa gba oyè báyìí lórí oyè báyìí ǹjẹ́ ó possible torí a ti ní àwọn ìrírí kan sẹ́yìn tó jẹ́ pé àwọn kan ti ṣe mmm wọ́n ti ṣe kinní kan eh, web solution wọ́n ṣe oríṣiríṣi tó ti jẹ́ pé ó ti kó wọn sóko gbèsè ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn kan láwọn ti ṣe ó ti ń lọ síbi ọdún kan ara wọn tó sọ pé òun làwọn fi kọ́lé wọn tó ti ń lọ síbi ọdún kan ń ló mú kí èmi gan fúnra mi sọ pé ẹnìyẹn tiẹ̀ sọ ah, fún mi ní jẹ́ kí n ṣe wá fáwọn bẹ́ta ó sì ṣe one one million fáwọn ọmọ ọlọ́mọ nísìnyí mi ò rí kọ́bọ̀ mi ò rí nǹkan kan. ó wá sọ igi sọ́sàn àti igi àtọ̀sàn ìgbà míì máa fọ̀rọ̀ yẹn rẹ́rìn-ín torí pé mo wò pé kọ́lọ̀ ń ṣàánú tí èèyàn bá lọ ronú jù lórí ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè ní àgbàmọ́ra nípa ẹ̀ bóyá nítorí ìgbàgbọ́ tèmi àti bí n tèmi gbàgbọ́ nú ẹ̀ pé tó àwọn kan wà náà tó jẹ́ pé wọ́n fẹ́ wọ́n wọ́n wọ́n jẹ lọ tí ò sí nǹkan kan tí wọ́n gba gbogbo owó wọn pé yányán. kó tó di wàhálà. ọlọ́run ṣàánú wa. hello. hello tèmi fresh fm ni o. bẹ́ẹ̀ni. ok ẹ kú iṣẹ́ ògbọ́dá ẹni tán. ẹ ra mọ̀. ẹ ọlọ́run a máa fún yín ṣe o. àmì mọ̀. ẹ ní ṣìṣe o. ẹ ra mọ̀. ẹ èmi náà jẹ́ nìkan mi ìfẹ́ dárúkọ mi mo jẹ́ nìkan tó jẹ́ pé ẹnìkan wá polówó lọ́dọ̀ yín nípa kílẹ̀ mo dẹ̀ gba túrù yín torí pé ó wá polówó yín mo dẹ̀ ra ilẹ̀ yẹn mo dẹ̀ rí mo mo ra ó dẹ̀ tí ò tọ́ tó ẹ ní ṣiṣẹ́ ẹ̀dẹ̀ ní ẹ ní ẹ ní rí ẹni tí ó kó bá yín nílé iṣẹ́ yín ẹ ní ṣiṣẹ́ nǹkan tí mo sọ nìyẹn ẹ bá fẹ́ gba nǹkan ẹ máa wádìí ẹ̀yin náà gan mọ̀ bóyá òótọ́ ni kọ́ ẹ̀yin ṣùgbọ́n ọlọ́run á máa fún yín ṣe ṣùgbọ́n èmi sì bá mo sì bá nìkan da business túrú yín tó dẹ̀ bọ́ sí mi ṣe ti bọ́ ta ẹ ṣeun adúpẹ́ mà. ọlọ́run á máa fún yín ṣe ẹ lọ ẹ ti tẹ́. ọ̀pọ̀ ọjọ́ kùnrin àjà náà àti bẹ́ẹ̀ nìkan da business papọ̀ náà tó jẹ́ pé iṣẹ́ la wọ àjọ tá a fi tá a sanwó olówó padà ọlọ́run ó ṣàánú. Mm. hello. ẹ̀gbọ́n sọ ọ́ ẹ̀gbọ́n ṣe fún ṣe tẹ̀lé ibẹ̀ ní sà. ọ̀rọ̀ àdájọ́ mr nka efele ṣẹlẹ̀ àwọn gbogbo àwọn àwùkọ́ bá tẹ̀lé tẹ̀lé tó ọ̀rọ̀ àti àkọlé abáńdílé from us um, i think the ponzi scam anything like that ẹ my máa ń wá sí amẹ́ríkà máa ń ṣe láì fáwọn àtàwọn àmì ìtẹ̀gbọ́n máa ń not yìí ṣe ká máa kéèyàn kó kó síbi kan kó máa di sọgbọ́n sọgbọ́n gbogbo ìjìtọ̀ máa ṣe wọn yẹn. it is possible to have been easy for us to do many of those things too. we work hard here even àwọn èèyàn tó wà nígbà ìgbọ̀n tó máa ń fi address wọn parọ́ pé ẹni tí wọ́n wà nígbà gbogbo nǹkan nígbà táwọn ṣe fi ń gbẹ they are all lies. sometimes ṣe ń lé bí oyin ẹ everywhere else dey dull and that is one of those things àwọn èèyàn bẹ̀rẹ̀ ní bí mi nínú yín bọ̀ so tẹ́ bá ti lè sọ pé káwọn ṣe ọba yìí you too want to go ahead and do it ìwé ẹ̀kẹ́ ṣe sà ìkọ́tẹ́ bá ṣe é sí omi ní sẹ́mi ẹ̀ ṣe sí ẹ̀ ṣáà láti tẹ̀ ọ́ ọ̀tọ̀ gbọ̀ngàn nǹkan tó ń ṣẹlẹ̀ nípa kéèsì ẹ̀ kí ẹ̀ ó bí tẹ́lẹ̀ bọ́ọ̀dù lórí kí lórúkọ ẹ̀ ẹni tó bá ti gbọ́ lẹ́nu lórí ọ̀bẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ peter and get the update of what ó ṣe fún àwọn lọ́wọ́ ń sìn bí ó ti wá sọ fún ma get update of efcc any influence mr ayinka any influence but we should stop all those plans tó ń ṣe ní nàìjíríà yẹn you no go see his available in america ṣáà náà ni ma ṣe ní báyìí you go to work work twelve hours sixteen hours sometimes eh? bọ̀tà ọ̀hún kọ́ ọmọ tọrọ pé wà nílé ìlú ọ̀gbìtà bá wà àdírẹ́sì ẹ̀ dìbà yìí ó lè jẹ́ pé ilé èèyàn kan ló fi sọ pé àwọn ńlá àdírẹ́sì it's lying to people. ẹ ṣeun kọ sà. a dúpẹ́ sà ẹ ṣe sà. lẹ́yìn kájà. dáàdi ẹ ní bínú sí wa ni o èyí tẹ wá sí èyí tẹ bá lẹ́nu wa ni ẹ má bínú sà ẹ kúrò lẹ sà. ẹ kúrò lẹ o yes sir àwọn tó ń gbóhùn yín lélẹ̀ oh. wọ́n lè má mọ̀ pé yín ni sir ó wá dùn mí mo ti wò pé ọjọ́ tèmi àti yín bá kọ́kọ́ ríra. ọ̀fọ̀ lẹ́ẹ̀ fi pàdé. irọ́ ah, irọ́ ẹ wo ẹ jẹ́ kí n jẹ́wọ́ fún yín gbogbo ọ̀fọ̀ yín níbi ògbórí ẹlẹ́mọ̀sán pátá ni yín ká mọ̀. mọ̀ha orí ni. ọ̀ya kọ́kọ́ bẹ̀rẹ̀ <laughs> kọ́kọ́ bẹ̀rẹ̀ bínibíní ni wọ́n ń jólóde bíní <laughs> bínibíní ni wọ́n ń jólóde bíní balamata ọmọ mẹ́wẹ̀ẹ́wà péjọ wọn náà fi ìjọba ìjọba ní tó fún ìjọba pàṣẹ wọn ò ní bò mo ní tèmi bò lónìí torí pátápátá lè gún daṣọ borí àbòtó lò ṣàbòdè gbé àbí bẹ́ẹ̀ kọ́ pátápátá lè gún daṣọ borí àbòtó lò ṣàbòdè gbé ẹni ẹlẹ́ni rí fagun bàkọ́ àṣẹwélé ẹni ẹlẹ́ni ló pàtàláṣọ. <laughs> ọ̀sẹ̀ mélòó ló fi ń gbọ́ ló fi ń ah. gbọ́ fíìmù yìí ojoojúmọ́ ni <laughs> tó fi ha tán mo ha kò sí ọwọ́ sọ́dà kan sórí bit by bit máa fẹ́ bẹ̀rẹ̀ program mi. ẹ máa wo rédíò ó sì fún bàtà rẹ ni o kò dá kankan mọ́. pé mo gbóná ni o <laughs> máa ní mo bọ́ ọbẹ̀ oríta pẹ̀rẹ́ máa bá àwọn ìyá mi òṣòro gà máa wá gbé dáná ọdún wọn lọ́mọ ta lèmi de ó lé mi ọlọmọ fáńdọ́kì ni àbísà ẹnìkan ńlá kókó kọ́mọ́ kan kọ́mọkànjí. anìkan yìí ńlá dáná kọ́mọkọ. kọ́mọkodo. kọ́mọkodo ọmọ ọgbọ́n láyìnká bó ṣe wá sọ tó sọ tó sọ pé kìíní tọ̀hún eh. kọkànlájú kò rí tẹ́lẹ̀ bí àgẹ́dẹ́ ṣẹ́jú sí i. ọ̀hún ọ̀hún bá mi bínibíní lóde ìbíní. bínibíní wáyé wọ́n pe wá wá wá wá. Eh, eh. èdè mi náà ti ṣe rí mo bá ha ọ̀fọ̀ kan sórí mo bá lò ní program. lóde mc. ẹ eh, lẹ́nu yẹn bá pè mí pé pẹ̀lẹ́ ọmọ dáadáa dákun ẹ ta ló pọ̀ ọ̀nà. mọ́ mi ni mo ní mọ́ mi ni. ó lọ mú ta ni mo mú lọ mú ìyá mi náà. ẹ gbọ́dọ̀ lè sà inú wa dùn láti rí yín sà orúkọ yín sà ẹlẹgbẹ́ àmọdèrè akíntó wọgán ọba mọdò tòló wọjọ ọlọtẹ ìrà ìrà ìrà ìmọba àmígùn ni òwò adé mọ ó díjọ bá pàápọ tọdọ kí wọn tó gba bàbá mi lọ́wọ́ ẹranko hmm. ẹ ṣe hmm. orúkọ mi ni Chief Dr. Lérè Pàímọ́ MFR. Hmm. ẹ kúrò lẹ́sàn. ẹ ṣe púpọ̀. ohun yìí wà ń bẹ̀ <laughs> kò yí padà adúpẹ́ ọpẹ́ ní fọ́dọ̀. Ọlọ́run ṣeun. Mm. ọjọ́ ọjọ́ kan ń bọ̀ tọ́dọ̀ pọ̀ tíyàwó ọlọ́ta tí òsì ń pẹ́ sẹ́yìn lóúnjẹ nílẹ̀. ẹni ó máa dùn. bí ẹ bá délé kí ẹ dílé bí ẹ bá dọ́nà kẹfẹ́rì ọ̀nà wò ó. ìdílé o ẹlẹ́mọ̀ṣọ́ o ọ̀dàlá ìra bàbá o àtọ̀run dọ́run. bàbá ajá kí orí rẹ̀ kí ló gbé fún ọba àjàgbọ́n lẹ́sí. bàbá ajá pé ajá pé nu gbogbo eré orí ìtàgé tẹ̀ ṣe èyí tó fẹ́ fi yín ó ní. Hmm, n bò lẹ ti okòwò lẹ lò fún lẹ ti ya fi sinimá yẹn sà. èrú wà ni. èrú wà lẹ lò bẹ́ẹ̀ ni. ó rí gan bí ìgbà tó jẹ́ pé ó ṣẹlẹ̀ gangan ni báwo ni ìtàn yẹn ṣe múlẹ̀ bẹ́ẹ̀. Ah, ó múlẹ̀ torí pé the first professor western region professor nd oyerinde hmm. òun ló kọ̀wé ìtàn Ògbómọ̀ṣọ́ hmm, wọ́n wá ara ìbí yẹn nínú ìwé ni mo ti ka àwọn oríṣiríṣi ìtàn ntọ́ wá ṣe sopọ̀ lèmi sopọ̀ tó jóbòrí ẹlẹ́mọ̀ṣọ́. sẹ́yìn hmm. gangan lẹni sinimá ò borí ẹlẹ́mọ̀ṣọ́. èmi gangan ni mo ní. òkè ẹ̀yin lẹni ẹni tó ṣe ẹlẹ́mọ̀ṣọ́ yẹn ń kọ́ sà. ẹẹ lálùdé. ṣé lálùdé ni. ó wà ó ní. lálùdé ló ṣe ẹlẹ́mọ̀ṣọ́ yẹn. lálùdé ni. ah wọn ò tí ì lẹ́ ẹlẹ́mọ̀ṣọ́ ojú wọn ojú wọn wàá jọ ọmọ nísìnyí o. dádùde ni. àgbáyán àgbáyán adalẹ bàbá ẹ̀mí yà gò sí dáadáa ẹ sì jèrè wàhálà yín ẹ ǹlẹ́ sà hmm. ẹ àwa rí yín ṣé ẹ fẹ́ polówó fíìmù fún wa ni sà. rárá. kí lẹ kí lẹ eh, wá ṣe lọ́dọ̀ wa sà eh, iléeṣẹ́ tí mo wá sojú náà ni wọ́n ń pè ní happy home builders nigeria limited. ok kí ni iléeṣẹ́ yẹn dúró fún sa. iléeṣẹ́ yẹn ilẹ̀ ni wọ́n ń tà. ok. ẹ́sẹ̀tì wọn ni díjọ golden estate. ok. wọ́n sì wà ní ògùn díjọ ní ìdó nìbàdàn. ok. ilẹ̀ náà pọ̀ rẹ́rẹ́rẹ́ ó lé ní ọgọ́rùn-ún éka. ok. èmi gan-an ti nílẹ̀ ń bẹ̀. ok jíjẹ́ pé bẹ́ẹ̀ ni mo fẹ́ kọ́ lẹ́lẹ́pàá ẹ̀ máa film academy sí lórí àwọn àwọn tí ń bọ̀ hmm. a tún fẹ́ kọ́légbè síbẹ̀ àǹfààní wà ń bẹ lọ́pọ̀lọpọ̀. bàbá ṣé kò wá ní fẹ́ gara jù báyìí owó rẹ̀ ṣé kò ní fàyàn lápò ya. kò ní fàyàn lápò ya pàápàá. Hmm. béèyàn bá láàyè kólẹ̀ kìsì ṣé san díẹ̀ díẹ̀. ẹ ṣe ẹ. ọmọ mi tó jókòó yìí òun ni ọ̀gá iléeṣẹ́ náà. ok ok ah, ẹ kúrò lẹ́bọ̀dá ẹ kọ́ lẹ́sà. ẹgbẹ́nu sí gbòǹgbò. ẹgbẹ́nu sí máìkì gbígba evangelist. ìgbéyàn jẹ <laughs> orúkọ yín sà. Lukman kọmọláfẹ lórúkọ mi. ok ah, báwo lẹ ṣe rí bàbá gbé. ọmọ ni mo jẹ fún wọn. ok ah. so kí bàbá tó lè gbà yí pé àwọn á dìde láti wá dúró fún yàn. Hmm a jẹ́ pé wọ́n wádìí. wọ́n ti wádìí yín jinlẹ̀ jinlẹ̀ nìyẹn ṣé ilẹ̀ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ tà rí àbí. no àwọn kọ́kọ́ lè. àwọn ah. ilẹ̀ wo lẹ ti tà sẹ́yìn. Abuja la wa. ok nílẹ̀ l'Abuja a ní ní Suleja a ní Minna and a ní estate gan ní Abuja tàti kọ́kọ́ tà yẹn ń gbé bẹ́ẹ̀. ok ní Suleja náà àti ní Minna. kí lorúkọ estate yín. Happy Home Builders ni. orúkọ company. company. ok gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ ma pé estate máa ń jẹ́ orúkọ oríṣiríṣi. oríṣiríṣi. bẹ́ẹ̀ mm. ni èyí tá n kọlọ báyìí ní Suleja eh. Abubakar Sani Bello Housing Estate ó jẹ́ orúkọ gọ́vnọ̀ president wọn ní Niger State Okay. ń kọ́ two hundred and twenty báyìí. kí lorúkọ ilé ìtẹ́ ilé nǹkan nìbàdàn tí tí ilẹ̀ tó wà nìbàdàn. Dìjọ Dìjọ Golden Estate. Dìjọ Golden Estate. ó pín sí oríṣi méjì a máa talẹ̀ ń bẹ̀ a sì máa kọ́lé ń bẹ̀ náà ǹjẹ́ ẹ̀yin máa ma kọ́lé fún yàn táwọn ará lé yẹn ń bẹ̀. bẹ́ẹ̀ni ok mm. ǹjẹ́ ẹ ti kọ́ síbẹ̀ tó ti wà nílẹ̀ láti rà torí o